الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نتيسي أجوكي nínú oṣù Rajab hijira fourteen forty two ètò ṣe déédéé ìjọ kọkànlélógún nínú oṣù February miladi two thousand and twenty one ní ìlú Ifán níbí ní Ọ̀ṣun state inú wa dùn láti ṣe alábàápàdé àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam níbi tí a ó ti máa bára wa ṣàlàyé nípa nǹkan kan tó ṣe pó pàtàkì púpọ̀ ó ní í ṣe pẹ̀lú àtìláwa. táàbí níjọ́ kan nínú àwọn ẹni tó ṣòfò tí ó ṣègbè òun náà ni àtòdìjẹnta àti torí rẹ̀ ṣẹ̀dá wa sílẹ̀ ayé aburú àti àìdá eléyìí tó wà ń bẹ nítorí pé téèyàn bá máa aburú àti àìdá eléyìí tó wà lára nǹkan. ó máa ń múyàn gbé àwọn àgbésí akin láti jìnnà sírù nǹkan náà nítorí pé ẹni tí kò bá ma aburú àti aburú tó wà nínú aburú kò ní mà ti ṣọ́ra fún ẹni tí ò bá sì ṣọ́ra fún aburú ó súnmọ́ ọ̀rọ̀ ọ̀rùn jọjọ pé kó ṣubú já sínú rẹ̀ a sì máa pélé ayé wa tó lọ́wọ́ bá dá wa sí yìí báyìí agbọn yòówù ó ti lè bára rẹ̀ ìlú yòówù ó lè wà nítorí dájú náà ni pé nǹkan pàtàkì kan lọ́lọ́run ti torí rẹ̀ ṣẹ̀dá gbogbo wa bá ti ṣe jẹ́ oníranran ọlọ́kan ọ̀jọ̀kan èdè ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ àwọ̀ lóríṣiríṣi kókó ńtọ́lọ́ torí rẹ̀ dá wa onáà ní tọ́lọ́ wọn bá ṣàlàyé nínú alukur'an nínú sọ́tò dàríyàtì. pé wọn máa kọlọ́kùtù dínà wọ́n ẹ̀ǹsẹ̀ ilẹ̀ yàgbọ́dún. ma orídu minhu mẹrẹsìkìn wọ́n máa orídu ان الله هو الرزاق ذو القوة المتين الله وسيدا الجنة تينيا تورين كمية تسيكون لبا ما جوسفون لوني كاسوسو ọlọ́run ló wọ́n tọrọ ìpèsè kan lọ́dọ̀ ẹnikẹ́ni wa o bẹ́ẹ̀ ni òun tọrọ oúnjẹ jẹ lọ́dọ̀ ẹnìkan nínú wa nítorí pé Allahu Rabbul Alamin òun náà ni Ar-Razzaq òun náà ni ọlọ́rọ̀ tí rọni lọ́rọ̀ òun sì ni Dhul Quwwatil Matin alágbára ọba tó nípa èyí tó túmọ̀ sí pé tí oníkálukú wa tó bá wòye sí finifini yóò yé wa tá a bá jẹ́ni tí a bá fẹ́ bora wa sí. báwo la ti ṣe ń ṣe kókó ń tà sí torí rẹ̀ dá wa àti báwo la ṣe jìnnà sí sí. nítorí pé ní tí oníkálukú mú gbọ́ lẹ́yìn ìgbà tá a délé ayé tán ọ ń bẹ nínú wa àwọn tó jẹ́ ike ńtọ́lọ̀ ń tìtòrì rẹ̀ dá wa pé ká wá ṣe láyé yẹn làwọn ń ṣe wọ́n ń pa àwọn eléyẹn ní almuslimun àwọn náà ní ní ìgbà tí ìjọsìn fọlọ́n lọ́dọ̀ wọn tó bá tún rókè tó tún ga sí i àwọn máa dé ìpele al-iman wọ́n máa pè wọ́n ní al-muslimun al-mu'minun wọ́n bẹ nínú àwọn èèyàn tó wà láyé àwọn ẹni tó pé àwọn jìnnà púpọ̀ sí kókó ntọ́lọ́ ti torí rẹ̀ ṣẹ̀dá wa sílẹ̀ ayé ọ̀tọ̀ ni dáwọn tí wọ́n mú gbọ́ wọ́n jìnnà sí i ìta afẹ́kùn ọmọ ẹ̀sẹ̀. àwọn làwọn máa ń pè ní alukófọ́r alimusirikóòn àwọn kèfèrí àwọn ẹjọ́ ẹ pé àwọn kọ̀ láti gbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n sá ìgbàgbọ́ sí i wọ́n á jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah làwọn ń sìn dípò Allah àwọn yìí àwọn ló pọ̀ jù bọ́mọ èèyàn ti ṣe pọ̀ tó láyé o alukufar almushrikun àwọn ni wọ́n pọ̀ jù wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn kódà kó sì pọ̀ gbìyànjú wọn ò mà وقليل من عبادي الشكور àwọn tó kéré nínú àwọn ẹrú mi làwọn ẹni tí máa dúpẹ́ fèmí ọlọ́run a ti mà wípé ẹni tó kọ̀ láti ṣètò ọlọ́run àwọn ló pọ̀ jù ẹni tó sì láti ṣètò ọlọ́run yìí òǹkà wọn lọ jantirẹrẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe tọlọ lọ́pọ̀lọpọ̀ àwùjọ a rí i pé ẹ̀ta oró péré làwọn ẹni tó ń ṣe tọlọ pọ̀lọpọ̀ mọ́sálásí tìmẹ́rin àmà báwo ló ṣe máa ń kún àti báwo ló ṣe máa ń fà tìmẹ́rin báwo yẹn ṣe máa ń pọ̀ jantirẹ níbi ká sẹlọ ká tako tiẹ̀ ká tẹ̀lé lánàá ṣẹtọ́n kọ́dà wọn a tún máa fowó wọlé níbi wọn ti fẹ́ tako tọ́lọ́ tí wọn ti fẹ́ tako tà nẹ́bí sallallahu alaihi wa alihi wasallam wọn sọ pé tíkẹ́ẹ̀tì ti tán ibi tí wọn ti ń soríire a rí i pé ẹ̀ta oró lẹni tó máa ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ náà ni bọ́rọ̀ gbàgbọ́ àti àìgbọ́ ti rí nìyẹn. wa qalilun min ibadiya ash-shakur àwọn tó kéré nínú àárò mi làwọn ẹni tí ó máa dúpẹ́ làwọn ẹni tí ó máa sin lọ́n. ìjẹ́tílẹ̀ bá yé wa ọlọ́run ẹlẹ́dàá wa tó wá mú àwa máa bẹ nínú àwọn ẹ̀ta oró ó tó fẹ̀yìn fọlọ́ ó tó dúpẹ́ fọlọ́ kìí ṣe agbára wa o kìí ṣe mí máa ṣe wa rárá àánú ọlọ́run ọba ni nítorí pé ẹni tí ọlọ́run ọba bá fẹ́ tó bá fẹ́ fún kó ṣe Islam tó fẹ́ fún tó fẹ́ fún kó ṣoríire ọlọ́run ló máa ń ṣèpáyà àyà wọn ṣẹ̀sìn Islam tí ó fi jẹun tó wù wọn tí ó fi jẹun tí wọ́n sì rí ṣe adúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí. akramakumullah àwọn ẹni tí àwọn wá jẹ́ pàrọ̀ sí lọ́nà táwọn jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé ẹni ò ṣe islam kì í ṣe ẹni tí ń sin lọ nítorí pé ò lè sin lọ gba ìlànà kan eléyìí tọ́lọ̀ ń lòdì sí ìlànà kan ṣoṣo tó lè fi sin lọ tó fi jẹ́ sẹ̀sìn sẹ̀sìn tó ò ní jẹ́ sẹ̀sìn sẹ̀sìn òun náà ni kó o naa ni ṣe o al-islam inna diina dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Allah o náà ni islam ọlọ́run ẹlẹ́dàá tún sọ ń bomi ó ní wọn wa man yabtaghi ghayra al-islam diina fẹlẹ̀ ń yọkọ̀ dinan falan yuqbala minhu wa huwa fil akhirati lọ́kọ̀ khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mìíràn tó yàtọ̀ sí islam. tó mú tó fi ṣẹ̀sìn ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ rẹ o yóò sì máa jẹ́ ọ̀kan nínú àwọn ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lùkìyà kò sí àbí ṣùgbọ́n ò ní ẹnu ọ̀rọ̀ kan àwíjàre kan ò sí fún ẹ àwáwí kan ò sí fún ọ àròyé ò tiẹ̀ sí gan tó bá di jọ́ gbẹ̀ndẹ̀lùkìyà mi láti sọ pé ìbáṣepé mi náà bá gbọ́ ni ìbáṣe Islam ìbáṣekú mọ màní èmi náà ìbá tẹ̀lé tàn nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé àgbọ̀ òsì má àyìnbá ti bùṣe agbọ́mọgbà òní òròjọ́ tá a lẹni náà nírú àwọn àwùjọ tiwa yìí tọ́lọ́n ti kádàrá pé kó ràn máa yọ táwọn èèyàn sì jẹ́ pé wọ́n ń róye wọn ò kórí bọlẹ̀ kásì náà ni wọ́n fi ń rìn tẹnìkan á sọ pé mi ọ̀gbọ́n nípa islam a ọ̀gbọ́n nípa islam báwo ọ̀gbọ́n nípa islam báwo islam náà ṣe kẹfì yìí ọ̀hán oníkàlùkù wa gbọ́ nípa rẹ̀ nǹkan tó kẹsẹ̀lẹ̀ ní pé ń bẹ́ nu àwọn tó gbọ́ nípa rẹ̀ tó ṣe àwọn tó sì pọ̀ ju gbọ́ nípa rẹ̀ wọ́n fi ti pàlàbà rẹ̀ rusulan mubashirina wa mundhirin. لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما àwọn aránsẹ ọlọ olùfúnni ń ro dùn ni wọ́n jẹ́ o fún àwọn ẹni tó ṣe wípé wọ́n bá ṣe tọlọ fún àwọn ẹni tó ṣe pé wọ́n tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi jẹ́ olùfúnni ń ro dùn fún ro wọn bẹ́ẹ̀ náà làwọn anabi tó ṣíwájú olùfúnni ronú làwọn náà jẹ fáwọn ọmọ ẹlẹ́yìn wọn tó bá gbọ́ lọ́ngbọ́ tó sì gbà wọn ànábì yẹn náà gbọ́ wọn mú nzírí wọn sì jẹ olùkìlọ̀ fúnni fún àwọn abetílápá àwọn ẹni tó jọ pé wọn gbọ́ wọn kọ̀ àwọn ẹni tí wọn pè tó ṣe wípé wọn sọ jìkà wọn ní kò sí ní táwọn fẹ́ fi pípé tẹ́ ń pa wọn ṣe ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ara wọn àránṣẹ́ yẹn bẹ́ẹ̀ lé ẹ̀lá yẹkùn náà lè nítorí káwọn èèyàn ọmọ bá ní àwíjàre kán tẹ́ẹ̀rì sọ níwájú ọlọ́run tó bá ti jọ́ pé nìdàlùkìyàmá lẹ́yìn ìgbà tọ́lọ́run ti rán àwọn aránṣẹ́ sí i torí pé ọlọ́run aziz ọba tó ti pọ̀ borí ni ọba tó ga tó borí hakima ó sì jẹ́ ọlọ́gbọ́n ọgbọ́n tó dókun akramakumullah á rí i pé mọ̀ islam yẹn tó dáa gidi ni o. kódà kò sí ní tó dáa tó nítorí pé tí èèyàn bá fi lè kú ní mùsùlùmí á máa báyọ̀ á máa kíkú oríire á máa ran kan dáadáa fún pé kan nínú ẹni tí wọ́n wà lìjànà torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àwọn mùsùlùmí ní gbogbo gbà òun náà wọn lẹ́dàá wa pa wá ní mùsùlùmí torí ẹ̀ gbogbo wa náà dáa. ìtumọ̀ rẹ̀ tó ẹ kọ́ wà lọ́pọlọ rẹ̀ ńgbà tó máa ń serú àdúrà yẹn àbí wọ́n bá tiẹ̀ ṣe fún ọ o náà ni pé à ń bẹ lọ́n kọ́lọ̀ ń já kú mùsùlùmí nítorí pé ẹni tó bá kú mùsùlùmí ó kú oríire yàtọ̀ sẹ́ni tó yẹ pé ọba kú lórí nǹkan míì tó yàtọ̀ sí Islam ìdásílẹ̀ yìí bá rí báyìí a ti mà kóore ńlá ni Islam wa tọ́lọ̀ wọn bá fún wa ọlá ni ìtẹ̀lé tá nàbì sallallahu alayhi wa sallam tó wọn bá tó fi ṣe wá lọ́sàn ǹjẹ́ ìsìláàmù yẹn ṣé eléyìí tó gidi là ń ṣe eléyìí ò ní ẹja ń bá kàn nínú àbí ìsìláàmù báwa ti ṣe rò pé ẹ kó rí iná là ń ṣe tí ò ṣe ń tọkàn wá dábìlà pẹ̀lú báwo ni wọ́n ní ká ṣe èyí tó wọ́pọ̀ jù láàrin àwọn mùsùlùmí lónìí òun náà ní kí oníkálukú wa a ti fa àwọn kan sí aṣíwájú a fi wọ́n sí àwọn ọ̀gá fún wa àwọn ẹlẹ́ni tó mú àtùpà lọ́wọ́ tá a rò pé wọ́n tàn mọ́lẹ̀ fún wa ìdáhùn bá pè lọ́nà la kà mọ́nà ìdáhùn bá pè nígbẹ̀ la kà ìdí nu tó fi jẹ́ pé lábẹ́ àbúradà Islam yìí kan náà a rí i pé ojú ọ̀nà tó ní kálukú ń tọ̀ ó pé gba ó pẹ́ gbẹ̀rún nígbà tí gbogbo wa sì mọ̀ pé ànábì wa ọ̀kan ṣoṣo ni alukur'ani wa ọ̀kan ṣoṣo ni alukibla wa tá à ń dojú kọ ọ̀kan ṣoṣo ni kí ló wá dé tóbi wá jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú rìn lórúkọ pàṣẹ Islam ẹ rí i pé àgọ́ yìí ẹnìkan kọjọ́ tẹlómìn ìsí ẹnìkan kọjọ́ tẹlómìn nígbà tí gbogbo wa sì jọ jẹ́ mùsùlùmí kí ló dé ọ̀rọ̀ ti wọ́ òkè kọ́ ló sì ti wọ́ àti ìsàlẹ̀ ló ti wọ́ wíwọ́ tó wá wọ́ láti ìsàlẹ̀ yẹn kò pé kọ́kọ́ àtúnṣe lókun ìgbà tẹ́ni tó ṣe àṣìṣe tó bá ti mọ̀ kó ń ṣàṣìṣe àti juwọ́ jùṣẹ̀ sílẹ̀ fún àtúnṣe kò lè ṣòro fún nítorí pé èèyàn náà lèèyàn máa jẹ́ èèyàn ó sì máa jẹ́ni tó kù síbi tó kù sí tí èèyàn bá ti wá máa fi tó ń kù sí kó ṣàtúnṣe náà ní nǹkan tó ṣẹ́kù á rí pé lónìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àka ká mójútó ìsìláàmù sálàyé rẹ̀ ń bẹ nínú àkùrán àti súnà yẹn àka kún lọ títí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ fún ọ kí nǹkan tá à ń sọ yẹn gbogbo bó tilẹ̀ wù kó àwọn afáàtà wọn ṣàlàyé rẹ̀ fáwọn báwọn nǹkan àwọn afáwọn sọ náà làwọn ṣe ń ta wọn àwọn ti fi àwọn afá àwọn fi ṣe àtẹ̀gùn láàrin àwọn àtọ́lọ́ ẹnìtí wọn sọ bá ṣe déédéé tọ́ tí ọba ti ṣe déédéé níta sọ náà làwọn máa ṣe àmọ́ àwọn àfa àwọn nu ọlọ́nu so irú àwọn àgbọ́yé ká yìí wọ́n pọ̀ bàjẹ́ láwùjọ àwọn mùsùlùmí wọ́n ti fi ta nabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n fi sílẹ̀ wọ́n fi ìlànà rẹ̀ wọ́n fi hápá àwọn pé àwọn lè jẹ́ mùsùlùmí láì tẹ̀lé tà nábì náà ṣé dandan wá ní káwọn tẹ̀lé tà nábì káwọn tó jẹ́ mùsùlùmí ni wọ́n ti gbàgbé pọ́lọ́ ọba ẹlẹ́dàá sọ pé man yuti'ir rasula faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé ti ránṣẹ́ náà ìyẹn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam onítàn ti tẹ̀lé ti allah ìwà wa tẹ̀lé ti anabi ọwọ́ àlọ́ ń ṣe islam ọ̀ ń tanra rẹ̀ dànù ọlọ́yìn lẹ́dàá á sọ ike fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu tẹ̀sílẹ̀mà ọlọ́ni ó ń búra ó ń búra ọlọ́ni mo fi èmi tí mo jẹ́ olúwa àwọ̀ Muhammad mo fi búra wọn ò ní jẹ́ni tó gbàgbọ́ ṣáájú tó di pé wọ́n ń wá ìdájọ́ lọ sọ́dọ̀ rẹ̀ lórí tí ó bá lè fakọnu kọ́họ́ láàrin wa tí wọ́n sọ pé wọ́n ní kò sì dájọ́ fáwọn tọ́ba wa dájọ́ nǹkan tí ò ní sí nǹkan tí ń ha wọ́n lẹ́nu tí ń ha wọn lọ́kàn lórí ìdájọ́ tó bá dá tí wọ́n sì sọpasọ̀sẹ̀ sílẹ̀ ní pàápàá sọpasọ̀sẹ̀ sílẹ̀ tán. a lè jẹ́ mùsùlùmí tá a bá ti kọ̀tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. a lè jẹ́ mùsùlùmí láíláí tá a bá ti láàánú tẹ̀lé tá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa torí kí ẹni tó mọ̀nà làátọ̀ táì fi sínà. tá a lẹ́ni náà tá a bá tún wá gbé sípò ànábì pé tiẹ̀ làwa ń tẹ̀lé o àtẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tó kọ́ àwọn bàbá yìí náà ti tó àní wọ́n ní láwùjọ míì àwọn míì wọ́n máa sọ pé àwọn ìmáàmù àwọn ni o àwọn àfáà tàwọn ni o àwọn làǹnàbì tàwọn tòrọ àwọn bá ànábì láyé ànábì tàwọn lè bọ́ọ̀lù ti fẹ́ dà ànábì I bóò ni bàbá kan bóò ni lèmáàmù kan bóò làáfáà kan ló ti ṣe fẹ́ wáá jẹ́ ànábì tí nígbà tí èsì pẹ́ máa ń tẹ̀ sùn ṣé èèyàn kan máa jẹ́ ànábì bá náà ni ọkàn jẹ́ ọ̀fọ̀ bọ́jú láàárọ̀ ọba ni mo ti dà ànábì ànábì irú ẹ̀ wò hmm? wọ́n sì ń sọ bẹ́ẹ̀ fẹ́ lómi náà ó ní ó tún máa gbé tó ẹ̀mí pé bẹ́ẹ̀ ni ó wíire ó wíire báwo abálákù bá ti sálámà gbogbo àwọn katakata rádaràda àwọn agbọ́dọ̀ gbáláyè láwùjọ wa ọlọ́run sọ pé wa in tuti'uhu tahtadu tẹ bá tó tẹ̀lé tà nàbì lẹ́ mánà. tòtá bá wà tètè pàkọ́ sí tà nàbì á lè mánà láéláé. tẹ̀lé yóò bọ́ láti àga sọ pé àwọn ọmọ ẹ̀sán náà ń tẹ̀lé súnà àwọn ìwọ ń kọ́ bàbá ń kọ́ bàbá ò tẹ̀lé súnà àwọn màmá màmá ń kọ́ àwọn ò tẹ̀lé súnà wọn náà tó ti jọdọ tó kantapitilize orí ààrẹ tí wọn ní tẹ̀lé súnà wọn náà yẹ kó tẹ̀lé wọn tẹ wá kán sọ àwọn kan wọn pàtì àwọn sẹgbẹ kan bí káwọn alùsùnà làwọn eléyìí alùsùn àníwá ẹ̀yin ọmọ pé kò sí islam láì sí súnà àlè yà wọn àlè yà wọn sá àlè yà orí kù lára kárò tó máa jára mọ bí igi bọrọ gidi la rọ torí di eléyìí akramakumullah nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti pa ìlànà dànàbì Muhammad sallallahu alayhi wa sallam tì tí wọ́n láwọn ò fẹ́ tẹ̀lé kò pé àwọn nítorí pé ìlànà yẹn yóò ní káwọn ò fi púpọ̀ nínú táwọn bá àwọn bàbá àwọn lórí rẹ̀ sílẹ̀ àyè ọmọ kan ò sì sí tí ọjọ́ ọmọ gidi tí ọmọ sọ pé bàbá òun sí nà tí ó sọ pé bàbá òun orí àánú làwọn bá wọn so nítorí táwọn bàbá wa yí báyìí ẹ kí ànábì ọmọ bínú àní lè tẹ̀lé tiẹ̀ nítorí pé lànà àwọn bàbá wa làwọn fẹ́ sọ tẹ́bí ti ń da gbogbo èèyàn láàmú náà nù so nítorí pé bàbá wa èèyàn ńlá làwọn bàbá tó bá bí kálukú bàbá kò sí pààrọ̀ bàbá bó tilẹ̀ jẹ́ pé bàbá mi ó lè wà lórí ìsìnà ó lè pààrọ̀ rẹ̀ ipò àpọ́nlé ló sì gbọ́dọ̀ wà láyé ń bí o ò gbọ́dọ̀ fojú di bàbá rẹ o sì gbọ́dọ̀ pé ti bàbá rẹ o sì jẹ́ báwọn nítorí pé ló bí ọ ẹ̀sìn Islam sọ pé kódà kọjá kò ní ọ̀gá abọ́ rẹ̀ ńlẹ̀ yìí kọjá kò gangan ni babalóòsà àgbà òun náà lẹni tó bá tó máa bá wọn kó ẹ̀gíní ètùtégún kó tó di pé égún ọ̀jáde síbẹ̀síbẹ̀ bàbá rẹ̀ náà ni o ò lè kọ́ bàbá wọn ó sì fi dáadáa bá wọn ṣe láyé ń bì tẹ́ẹ̀fì jọ túkálà làgà nítorí pé àwọn tí wọn aká ni wọn bàbá tó bá jẹ́ kèfèrí bàbá tí kìí tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam aká làwọn wọn ò kàn lè fún wàrà ni àmọ́ wàrà gbogbo bó tilẹ̀ wù kọ́ pọ̀ tó wọ́n dànù sẹlẹ yìí túmọ̀ sí pé ìwọ lè jó lórí ire tó wà lìjánà àmọ́ tó o bá fi dáadáa kó o fi túká pẹ̀lú àwọn bàbá yẹn kò sí tàbí ṣùgbọ́n wọ́n lè ṣe sábàbí kọ́ kọ́kọ́ tọ́ná kó tó a padà sálìjánà. tó ń dígbé kẹfì dáadáa túká eléyìí tí wọ́n ń sọ yẹn kò túmọ̀ sí wípé kí ìwọ wá jẹ́ ẹni tó ṣe pé bàbá rẹ̀ ìwọ wá jẹ́ pé bàbá rẹ̀ yẹn ọwọ́ á máa tara wọn ṣe nǹkan tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ nǹkan táwọn bá ní kó o ṣe tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ọ̀fẹ́ ó gbìyànjú láti jẹ́ pé wọ́n tẹ̀lé wọn nínú eléyìí ṣùgbọ́n ìtọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ń fẹ́ ìníwọ́ máa ṣe wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibuhuma fid dunya ma'rufa tí àwọn òbí rẹ yẹn bá fẹ́ fi tipátipá mú ọ láti jẹ́ ni tó jẹ́ pé yóò fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀ ní nǹkan tó ṣe pé wò nímọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni kò má tẹ̀lé wọn o ṣùgbọ́n ìwọ bá wọn ṣe nílé ayé ń bì gba ọ̀nà tó dáa bá wọn ṣe nílé ayé ń bì gba ọ̀nà tó dáa tí ó fi jẹ́ pé ìwọ àdá wọn ẹ̀jọ̀ túká pẹ̀lú dáadáa. eléyìí jẹ́ fìyàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí ti ń bùkátà pé pamójútó ẹrọ so ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ṣe lọ́rùn ẹ̀yàn lórí wa ìka má sì torí pé àwa àti bàbá wa àjọsí lórí islam káwá sì torí àjọsí lórí islam yẹn kéèyàn wá jẹ ọmọ burúkú sí bàbá tiẹ̀ kó jẹ́ ọmọ burúkú sí ìyá rẹ̀ nílé ayé ń bì nílé ayé ń bì ọlọ́run ẹlẹ́dàá wa ni. وصاحبهما في الدنيا معروفا dáadáa ẹni kò fi bá àwọn bàbá rẹ àti àwọn àyà rẹ kò fi bá wọn ṣe nílé ayé ń bì ètò túmọ̀ sí pé àwọn ìgbésẹ̀ míì tọmọ míì náà máa ń gbé látàrí pé wọ́n ti jẹ́ mùsùlùmí bàbá rẹ kì í ṣe mùsùlùmí ìyá rẹ kì í ṣe mùsùlùmí látàrí pé ìwọ ń tẹ̀lé súnà bàbá rẹ kì í tẹ̀lé súnà ìyá rẹ kì í tẹ̀lé súnà láwọn àgbésẹ̀ eléyìí ti ń tọ́ka sí wípé ọmọ ọmọ wa ń hùwà ìbáṣepọ̀wọ̀ mi lọ̀rọ̀ wà ní ìbá ti gbàrú yín ní bàbá àti gbàrú yín níyà ọwọ́ rẹ lọ́wọ́ àná eléyìí wọ́n ní ajẹ́ ọmọ ẹni tá a jẹ́ ẹni tó sì jóbi wa jóbi wa wọ́n ń pè léyìn ẹni.

nítorí pé gbogbo wa pátá korongodo àti bàbá àtọmọ àti ìyá àtàwọn ọmọ tí wọ́n bí ẹ̀dá ni gbogbo wa jẹ́ fún Ọlọ́run ọba ẹlẹ́yà wa oníkálukú wa ẹ sì má gbàgbé gbogbo gbà kékeré ló dé táwa fi ń ṣe Islam ní pátá fi ń ṣe Islam ó ní pé a fẹ́ wà lè jẹ̀nà kí ló dé táwa fi ń tẹ̀lé ta nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam a fẹ́ wọ náà ni so má gbàgbé ọ̀rọ̀ yìí láéláé ok ntí ó jẹ́ kémi wà lè jẹ́nà tí n fi ní jọ́ máa ná mo gbọ́dọ̀ mójútó gbogbo ntí ó mú mi kọsẹ̀ tí n fi wá jẹni tó ṣe pé kàkà kí n wà lè jẹ́nà iná ní wọ̀ ọlọ́run dákun má fi sàdánwò fún wa tá a bá ṣẹlẹ̀ ayé tán gbogbo bó tilẹ̀ wù kílẹ̀ ayé wọ́n dùn tó kí gbọ́ngbọ́n kan sí tá a bá fi lè ra àlìjáná wọ̀ ìbànújẹ́ ńlá ni ọlọ́dà kò má ṣe irú ìbànújẹ́ yẹn ní tiwa ilé ayé wa ní tó níbẹ̀rẹ̀ ni tí ó sì parí torí pé gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ dandan ni láti ní parí ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe nǹkan tó ṣe pé yóò jẹ́ ká kúrò nílé ayé lọ́jọ́ tá a bá kú lẹ́ni tó rẹ́rìn jáde bọ́ fẹ́ kó ṣe pé gbogbo ẹni tó jókòó yí wa po àwọn ń sunkún. ká mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé àwọn ò sunkún jáde ní ìgbà táwọn ẹni tó jókòó yìí wá po náà àwọn náà máa sunkún ẹ jẹ́ káwọ sẹni tí ó jẹ́ ká rẹ́rìn jáde bọfẹ kó ti pé gbogbo ẹni tí ó jókòó yìí wá po ńkọ́ ẹkún làwọn máa sùn lọ́jọ́ yìí akramakumullah kò sí ọlọ gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sọ Ọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìjọsìn allahu rabbul alamin àyèmọta ní jẹ́ allah ó mú ká máa ṣàṣìṣe tọpọ. àmàtà ní jẹ́ Allah ó mú kí nínú àwọn èèyàn kí wọ́n tàkìtì pàkọ́ sí jíjọ́sìn fún àìmàtà ní Allah ó mú kí kí máa da lóru papọ̀ mọ́sápà àìmàtà ní Allah ó mú kí nínú àwọn èèyàn kí ya pa lójú ọ̀nà tí ọba ẹlẹ́dàá wa ń sọ nínú nínú ayatul kursi Allah ni wasi'a kursiyyuhu as-samawati wal-ard wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Allah ni ìtìsí àgọ́ lóhùn ìtìsí àgọ́ lóhùn ọ̀fẹ́ ju sámà méjèèje àti ilẹ̀ méjèèje lọ. àwa sì mà wípé ìtìsí àga a máa kéré púpọ̀. lẹ́gbẹ̀ẹ́ àga tó bá wá jẹ́ pé ìtìsí àgọ́ ọlọ́ọ̀lọ́hún ọba wa ọ̀fẹ́ ju sánmà méjèèje àtìlẹ̀ méjèèje lọ ẹ dákun báwo làgọ́ ọlọ́ọ̀lọ́hún ọba ti tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó wá ní àgọ́ ọlá yẹn bóò lọ́lọ́run ọba tó torí ẹ̀ nínú orúkọ ọlọ́ni Al-Azim ọba tó tóbi. nínú orúkọ ẹni alkabir ọba ńlá ọba tó tóbi akramakumullah ọmọ èèyàn ọmọ ọlọ́run dáhùn lati láti pé ìwọ fún àwọn èèyàn láàrin ara wa tó ṣe pé dídá ọlọ́run gbogbo wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa. kò fi nǹkan kan nínú sísàkóso tiẹ̀ sọ́wọ́ èèyàn kan nípa dídá nípa bíbẹ nípa títàn ọwọ́ Ọlọ́run ni gbogbo eléyìí wà gbàtọ́lọ́ wọn da ọwọ́ ta ló ti béèrè gbàtọ́lọ́ sì fẹ́ kọ́ sẹ́kù dòní ọwọ́ ta ló ti gbà yọ̀ǹda gbàtọ́lọ́ wọn bọ́ kọ́ tí ó kọ́ kó lẹ̀ tó ní símá ta lẹni tí ó sọ pé ìtọ́jẹ ti tó kò sí. ọlọ́run ọba yìí àwọn àmọ́ ma bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ká máa gbé ẹ̀tọ́ rẹ̀ ká lọ́ọ́ máa gbé fẹ́lòmíì à ń gbé òjò fáìná à ń gbá ìná fòjò. anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ lọ́jọ́ kan fún ibn torí pé tẹríba pọ̀ nítorí pé nínú oore ńlá tọ́lọ̀ máa ń ṣe fún yàn gbogbo ẹni tó bá ti ga láyé òun náà ní tẹríba gbogbo ẹni tó bá ga tọ́lọ̀ bá ṣe tẹríba fún kò ì tí ì ga o yóò tún ga ní ìlọ́pọ̀ àìníye yàtọ̀ sẹ́ni tọ́lọ̀ wọn bẹ bá ní kọ́ ga tóun ọ̀wá jẹ́ni tó ní tẹríba àdánwò láti àti lọ́ọ̀lẹ́ rẹ̀ lọ́bẹ̀ rẹ̀ torí pé gbogbo bó tilẹ̀ wù ká ga tó àlè ga títí kága tó kun bàtà anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹ gbọ́n dáná ti sọ fún wa ni ó ní ana sayyidu waladi adama yawmal qiyamati wala fakhr èmi la síwájú gbogbo ọmọ anabi adam tó bá ti jọ gbẹndàlù qiyama kìí ṣe ti fàárì anabi yìí ni wọn gun kẹ́tẹ́kẹ́tẹ́ akamakumullah ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ kódà bí ogun ẹ̀sìn ogun ẹ̀sìn kódà bí ogun ogun bàkà sẹ́wọ̀n kọ́ àwọn ọlọ́lá àwọn ọba àwọn tó bá nípò nínú nǹkan táwọn máa ń gùn tí wọn ọba gun ẹ̀sìn wọn yà gùn bàkà ni ìbáka ló sì gbọ́ fàárí jù òun gan ni wọ́n máa fi pè ọlá jù nítorí pé ìbáka tí wọ́n bá ń kì í tí wọ́n bá ń sà tí wọ́n bá ń lùlù sí lẹ́sẹ̀ ẹ̀rí tó náà máa tàkótó nítorí rẹ̀ ló fi jẹ́ pé àwọn wọn a máa sábà gùn bá ka bíi ti kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́ à nígbà tí fẹ́ fira rẹ̀ jìyà ní kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ ẹ bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ náà ti rí rí ẹ bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ máa fa okùn tẹ́ fi kó ń jánu ẹ máa lẹ́mẹ̀wá ẹ máa tán kẹ́sẹ́ ẹ máa tán kẹ́sẹ́ anabi wa sallallahu alayhi wa sallam ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó tún wá kò gun kẹ́tẹ́kẹ́tẹ́ lásán ó tún gbẹ̀yàn ọkàn yàn lẹ́yìn ìtẹríba ẹ pọ̀ ẹbí wàá gbé mọ́tò tiẹ̀ ẹnìkan ń bọ̀ wá àárín ìjà ó sì rí ọ́n bíi secretariat níta ah, bàbá aláàjì ẹ wàá ràn mí lọ láfi dọ́jà mẹ́rin ọkàn yín gíláàsì òkè ni pé mọ́tò dùn gùn ìwọ ń jowó tiẹ̀ wọn náà lọ́ọ́ máa dáwó kọ́ ra mọ́tò báwa ṣe rí nu àwọn burúkú àwọn ẹjọ́ ẹ pé ọ̀pọ̀lọpọ̀ láàánú ọmọ làkejì níjọ́ tó ọba kújẹ wọn sìn ọ́ pẹ̀lú mọ́tò rẹ̀ kí kálukú ó sinmi ṣebí kò yẹ kó wọn bọ gun mọ́tò yẹn kó wọn sìn ọ́ pẹ̀lú ẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó gbé Mu'adh ibn Jabal ó gbé sẹ́yìn ọkàn sẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ anábì wa ń bi léèrè pé wọ́n Mu'adh atadri ma haqqullahi 'ala al-'ibad wa ma haqqul 'ibadi 'ala Allah ǹjẹ́ ọmọ kí ni ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá kí sì lẹ́tọ́ àwọn ẹ̀dá lórí ọlọ́run tó dá wọn. eléyìí ìbéèrè ńlá ni jàmá torí pé ní ìsìnlẹ̀ ayé tiwa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ̀rì kí bá fẹ́ sọ̀rọ̀ ní Yorùbá level ní táwọn sọ ni pé à ah, ẹ̀ torí ní tá jẹ náà ni dájẹ là ń kúkú wá ọlọmọdé apàdé ní chọọchì wá akílódé tẹ fi wá pẹkẹ sọ ẹ dájẹ náà ni ok kílódé tẹ ti ti jáde kí gbogbo aago tó lù ń dájẹ náà ni ṣe jẹjẹjẹjẹ làwa jẹ láyé ṣe àní nǹkan míì tó jẹ gbòógì tọlọmọ bá ti torí rẹ̀ dá wa sílẹ̀ ayé yìí léyìí tó ṣe pé tá a bá mójútó á ṣoríire tọ́pọ̀ ìwọ Ọlọ́run lórí wa ẹrí pé àwọn ìjọba ti ń ṣèjọba lé wa lórí wọn máa ń la àwọn àlàkalẹ̀ fún wa ẹ̀yin èèyàn ẹ ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí tẹ́ ẹ bá ṣe àwọn náà ṣe nǹkan báyìí báyìí báyìí fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ni. ẹ̀rí táwọn máa bẹ́ lọ ike ọkọ ọba àdá ọba ọlọ́mọdé ọ̀sá wa lẹ́sẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àlàkalẹ̀ tí wọ́n ṣeun káwọn náà má takò nítorí kọ́kọ́ ọba àtàdá rẹ̀ yọ sá wa bàbá ti takò. sọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa náà tọ́ da wa tí ọkàn da wa lásán ni ọkàn da wa pé ìwọ náà lọ jẹ tiẹ̀ tó ọba ti kú wọn má lọ rárá o rárá o ọlọ́run ọba kaliba wa nítorí kálíbà wa sí ni torí ẹ̀ ni wọ́n ń bi Mu'adh léèrè Mu'adh ní mà ó ní mà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mà bó ṣe yẹ kó ọmọ tí ń kẹ́kọ̀ọ́ náà máa ṣe nu kìí ṣe kéèyàn jẹ́ sakọjìyà ọmọ kankan ó tún á máa pé tàbá wo lọ́gbọ̀n àbí ọ̀rọ̀ mi ò yẹ yẹn alólódo ni ọ dákẹ́kọ̀ọ́ ọlọ́mà nítorí pé àwọn ẹ̀sán jẹun kò í jẹ́ kéèyàn tètè ní ìlọsíwájú ìmọ̀ olùkọ́ tètè ṣàlàyé fún mi. mọ́àbí ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ. ètò túmọ̀ sí pé tí wọ́n bá bi èèyàn léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tánábì sì wà láyé èèyàn mọ̀ sọ pé tí ò bá mọ̀ yọ sọ pé Allahu wa rasuluhu àì ọlọ́run àti ránṣẹ́ rẹ̀ lọ́mọ. àmọ́ nábì ti kú kí máa sọ ọlọ́run lọ́mọ. láyé ànábì wọ́n ń bi wá léèrè nípa pé tímátò tọ́ba takú tí ò ṣiṣẹ́ lásìkò ọyẹ́ báyìí kí ni tó lè fà ànábì ń bẹ láyé àbánábì ti kú wọ́n ń bi léèrè ń paṣẹ mẹkáníìkì sẹ́yìn ọ̀sọ̀ pé Allahu wa rasuluhu alam àti mẹ́kù lànàbì wa kọ́ wa ni kí lásán jẹ́mọ́ Allahu alam ọlọ́ọ̀lọ́mà tí wọ́n bá ti mà. lẹ́yìn náà ẹ lọ bá mẹ́kù mo rò pé yé wa ẹ̀hẹ́n torí ní tí èsì tà nẹ́bí ẹ má gbé lọ bá nẹ́bí tọ́ nísìn wọ́n ní tí ká gbin kaṣú olómọ́wájú ni àbí ká máa dáko kòkó wọ́n ní Allahu wa rasuluhu a'lam ó ti lọ ó ti lọ jù ó ń lọ jù Allahu a'lam nígbà tí ìsàgbẹ̀ títà ni ọ́ ẹ sì lọ bí àwọn tó ń dáko àwọn àgbẹ̀ tòtí nǹkan ọba ti jẹ mẹ́sìn á máa sọ pé Allahu a'lam tó bá ti jẹ mẹ́sìn táwọn fi ń bẹ láyé á sọ pé Allahu wa rasuluhu a'lam anábì ti kú kí láà máa sọ Allahu a'lam Mu'adh ibn Jabal ọlọ́yin ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́mọ tó lójíṣẹ́ rẹ̀ náà lọ́pàá mi lórí kẹ́tẹ́kẹ́tẹ́ anábì sallallahu alayhi wa ni ìwọ ọlọ́run lórí àwọn ẹrú rẹ̀ an ya'buduhu wa la yushriku bihi shay'a ẹ dákun ẹja di ọ̀rọ̀ yìí mú ká má fi jẹun ká máa sin ọlọ́n lónìkan ká sì má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìwọ ọlọ́n lórí ìwọ òjò bá ń lọ ọlọ́n òun ló ní wá òun ló dá wa òun ló mú wa máa bẹ òun ní ọ̀pá wa òun ló tún ní tí ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn tá a bá kù láyé òun làwa ń bẹ̀ kọjá kí n tó wù ọ jẹ́ tiwa ó là ń sáde kọ́mọ̀sì jẹ́ kí n tí ó wù wá kọ́tọ́ sí wa kò yẹ iná ọlọ́mọ̀sì wa lọ́ọ́ máa ná. a ní láti pé ìwọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó náà láti gbọ́n ká máa sin ọlọ́run ló nìkan ká sì má ṣe fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. sísin ọlọ́run ló nìkan kò lè ṣeéṣe àfi gbáà ìlànà tọ́lọ̀ ńlá kalẹ̀ pé ká ẹ máa fi sin òun ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa. ẹni ọ̀wá sílọ̀ rárá o wàláhì ó ṣe ra rẹ̀ wàláhì ó sànà kalẹ̀ fúnra rẹ̀ tí yóò fi jọ́ nítorí pé àìsílọ̀ ó túmọ̀ sí pé ọkàn ń gbélé ayé ó pé ìwọ ọlọ́run ọba ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé mùsùlùmí gbogbo ní tó bá ti pè níjọsìn nínú Islam yóò máa kópa níbẹ̀ kò ní gbẹ̀yìn níbẹ̀ gbogbo nkóhun a lè ní ipò yòówù a lè wà àní gbàgbé pẹ̀lú ọlọ́ọ̀ni wa ọlọ́ọ̀ni ẹlẹ́dàá wa iná ni máa mú kí lágbájá kọ́ ga ju tàmẹ̀dò lọ láyé dóòlà kọ́ rọ́wọ́ mú ju làkàtẹ́gbè lọ láyé gbogbo eléyàn àdánwò ayé lásán ni ìwọ̀n agbọ́dọ̀ ti torí àdánwò ayé lásán tọ́lọ̀ ń ṣe fún wa pé kele yọ ga kele yọ kúrú kele yọ kọ́rọ́nà lọ síwájú kele yọ ọmọkùn lójú kan náà ìgbọ́dọ̀ ṣe ń sábàbí tí ò ní jẹ́ ń sin lọ. láwọn mọ́ṣáláṣí wa lónìí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa wá mọ́ṣáláṣí àwọn abí ọjọ́ àárọ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ lẹ́ni àwọn bàbá arúgbó àwọn ni máa sábà wá mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé tẹ́ ẹ bá ti rí láyé rẹ pé kí ló ṣe bàbá kí ló ṣe bàbá àṣàlẹ̀ odò àárí wọn nítorí pé a ti mọ̀ pé bàbá wà náà àwọn ọ̀dọ́ ńkọ́ àwọn wò pé <laughs> ìgbò wúrọ̀ la wà hmm, kò tí kò ní yá báyìí. ok àwọn ò ní sàn o ẹ sì gbọ́dọ̀ ní àwọn mùsùlùmí dà ọ̀nà ọ̀nà àwọn méjèèjì àwọn ni ó ń bọ̀ lọ́wọ́ àti jẹ́ mùsùlùmí tó pé tí wọ́n bá kàn ti bíyàn tí wọ́n pẹran súná ó ti wá di mùsùlùmí mùsùlùmí rọ̀ wò ẹni òsín lọ́wọ́ kìí ṣe mùsùlùmí orúkọ lásán wọn kìí fi jẹ́ mùsùlùmí orúkọ lásán wọn kìí fi jẹ́ mùsùlùmí torí ẹ ọgbà ẹmẹyẹ ní ọwọ́ náírà ọgbẹndẹ kìyàmá tó sì jẹ́ pókọ mùsùlùmí ní gbé ká torí pé kò sí lọ. fala saddaqa wala salla walakin kazzaba wa tawalla torí ẹ ẹ jẹ́ ká mójútó agbọ́dọ̀ sin lọ ọmọ sin lọ lónìí ò ní fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ẹ rí awụjọ àwùjọ wa ní ìsìn nígbà tá a wà ní mọ́ṣáláṣí kan bá dé ń lówó ládùúgbò wa ń náà jókòó ọmọ wò pé akínlógbẹ̀yìn ah, wa ah, wọ́n sọ fún ọ pé àwọn ọ̀la àlùjáná wọ̀ ni wọ́n sọ fún ọ pé àwọn ọ̀fẹ́ soríire ni tó fi ajẹ́ ló wa àlùjáná tí wá kí wọ́n tó dé wọ́n ti ń tẹ̀tẹ̀ fún wa wọ́n wò pé àfi wọ́n wà àfi wọ́n ní wá àwọn ò ṣe ní wá èmi mùsùlùmí làwọn náà ṣé wọ́n ti dọ̀bà láyé túmọ̀ sí kí wọ́n ti gba tíkẹ́ẹ̀tì tàlìjánà ni àwọn náà gbọ́dọ̀ gbìyànjú tó fi wà lìjánà irú rẹ̀ náà là ń ṣe dánilẹ́kọ̀ọ́ bàbá wa ọba àlù ifán àwọn náà gbéra wọn wá ẹlòmíì yanu kí ló ń yanu ọjọ́ panudé bàbá náà fẹ́ gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run káwọn náà wọ́n rí ibi táwọn ti ń ṣe tọ́ da kó lè múra sí wọ́n rí ibi tó kù díẹ̀ káàtó kó lè tún ṣe. àṣẹ tí wọ́n bá ti wá wà lìjánà ó ti fa bàbá wà lìjánà ni ṣe báwọn náà gbìyànjú tiwọn ni bílẹ̀ ayé ṣe rí inú jàmáà gbogbo wa pátá lọ́ba wípé ká sí lọ́n kò sí àyè fẹ́nikẹ́ni lábẹ́ àbúradà ẹ̀sìn Islam yìí láti pé wọ́n ti ṣe àyọkúrò fẹ́mi àyọkúrò báwo wọn ò ṣàyọkúrò fanabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tá a wá ni wọ́n fẹ́ ṣàyọkúrò fún ẹ̀gbọ́n tó lọ sọ fanabi ni wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin olúwa ẹlẹ́dà rẹ̀ títí tí kò fi dé. eléyìí túmọ̀ sí pé gbogbo wa pátá a lọ a gbọ́dọ̀ lọ torí ẹ̀ abímá bàbá ń ti lọ mọ́ṣáláṣí ẹ̀ mọ́ ọmọ yín lọ́wọ́ ẹ fẹ́ yàwó ẹ jíyàwó yín wọn náà dìde lọ sàlùwàlá ṣe sọlá tìrẹ ń gbọ́dọ̀ padà dé kí wọ́n á bá kó o ti ṣe sọlá torí pé àmọ́ náà níyàwó yín lọ́wọ́ yín ọ̀pọ̀ àìmọye nínú àwọn èèyàn kan fẹ́ obìnrin ni wọ́n fẹ́ máa jẹ gbádùn wọn wọ́n gbàgbé pé tá a bá jọ kú mùsùlùmí á tún jọ ara wa lálẹ́ jẹ́ nà kí ló dé tí wọ́n á ní gbìyànjú fún náà láti rí i òun náà lọ́n bó ti tó àti bó ti yẹ tèmi pẹ̀lú rẹ̀ táàfìjọ wà lálùjánnà tó di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyam. ọmọ ọ̀dọ́ wa ń kọ́ síbẹ̀ náà là ń darí àwọn náà lọ sí ìdìkún àwọn alábàágbé wa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò tọrọ àmà àmà wa yóò bá àwọn burúkú ìjọ lọ́n ń sin àwọn burúkú tí máa yóò máa dínkù lára wa nítorí pé ala bi dhikrillahi tatma'innul qulub ìjọsìn fọlọ ìṣèrántí Ọlọ́run ní máa jẹ́ kọ́kàn balẹ̀ kò sí ọsibítù náà tó lè fi hàn lóògùn tí ó jàrọ balẹ̀ kò sí láyé yìí ìrántí Ọlọ́run sísin lọ ní máa jẹ́ kọ́kàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pákáleke tá ń bá ká láwùjọ wa tá a máa jà tí ọmọ ọhó yé nígbà tá ìsìn lọ ni àṣetọ́ ni ti jókòó sáàrin wa bí kò sí bọ́kọ́ bàjẹ́ kọ́ dàrú gidigbo gidigbo gbá irú rẹ̀ ṣetọ́ ni fẹ́ fún wa nígbà tó ẹ pa wò sí lọ́hùn torí ẹ̀ nígbà tí zakati wọnú owó mi ká sí lọ́hùn ká má fi nǹkan kan sọ̀rọ̀ ń pẹ̀lú ẹ̀ zakati wọnú owó mi mo gbọ́dọ̀ yọ kò sí àdọ́gbọ́n sí iye tó yẹ kí n yọ ọlọ́run ẹlẹ́dàá wa ó fún mi ní mílíọ̀nù lọ́nà ogún mílíọ̀nù lọ́nà ogún ọlọ́run ní kí n yọ ìdá kan nínú ogójì ẹ dákun tá a bá gbé twenty million divided by forty kí ni ó mú jáde fún wa naam five hundred thousand péré ọlọ́run tó fún mi títí títí títí dórí twenty million ọlọ́run á ní kí n yọ five hundred thousand naira lásán ìwà àmà pé ah owó owó ọ̀rọ̀ ń mú irun mú ni. ẹ dàpọ̀ ṣé ọlọ́run tó fún mi ládùúró owó tabu wa nítumọ̀ sàún sí. ní ìsìn àwọn olówó wa tí wọ́n sì ń yọ zakati ara àjọsìn nìyẹn torí pé gbogbo ẹni tọ́lọ́ ń bá fún lówó wúrà àti fàdákà tó bá láti yọ zakati rẹ̀ wọ́n ó gbégbóná lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù òní wọ́n máa fi má wọn lá nínú náà jahannam owó tá a ní mú lọ fi kankan tí wọ́n fà kó bá láéláé kí ló ń fà ní ẹ̀ àbí tá a lè rí tó kú tán kówó dànù sàárè rẹ̀ táwọn akówó dà bẹ̀ gan pẹ̀lú ògùn ọlọ́ọ̀kílẹ̀ ó tó má àwọn kan lọ ṣàtúnṣe bẹ̀ pé wọ́n sì nǹkan dà síbi tí ọ̀yẹ́ kí wọ́n dà sí. ẹni tó ní màálù wọn ní kò ní yọ zakat ó dìgbà tí màálù rẹ̀ bá kọ́ gbọ̀n ṣé eré lọ gbọ̀n màálù ọgbọ́n màálù bẹ́ẹ̀ yẹn bá ní ilẹ̀ bíi éka ogún sọ́gbọ̀n tẹ́ ẹ bá dọ́gbọ́n màálù sílẹ̀ ẹ̀yẹn sàpàdà alẹ́ ìbí ọ̀sẹ̀ mẹ́ta yọ yà yín lẹ́nu wọ́n ti bá kókó jìnnà wọ́n tún ti bọ́ nù lẹ́lòmíì tí ó di wàhálà èyí tó di tó tó tó mú káwọn darandaran ó di darandaran torí pé màálù oúnjẹ tí wọ́n ń jẹ kọjá àbíká fún un islam wọn sọ pé ẹ níyọ zakat ó dìgbà tí màálù yín bá tó pọgbọn tó bá wá pọgbọn tán kì í mà ṣe màálù ńlá islam ní kẹ ẹ yọ màálù tó ti pọdún kan tó wọnú ọdún kejì ìyẹn ni kí tó bá ti pé màálù ọmọ ọdún kan àtijọ́ kan ó ti wọnú ọdún kejì ọdún kan àtòsù kan ó ti wọnú ọdún kejì wọ́n pè lédè lárúbáwá ní tẹ̀bíyà àbí tẹ̀bíyà ìyẹn ni kí aláwẹ̀ lẹ́yìn tó sì ń ṣe àwẹ̀ lẹ́yìn lẹ́yìn ìyá rẹ̀ títí dìsìn ni lọ́ọ́ yọ nínú màálù ọgbọ̀n ọlọ́run tó fún ọlọ́gbọ̀n tó ní kọ́ ayé ẹyọ kan sọ́pọ̀ ni. tó bá sì ní màálù tọwọ́ ogójì wọ́n lọ́ọ́ yọ mùsínà ètò ti pọ́dún méjì tọwọ́ ní ọdún kẹta ọlọ́run tó fún ọ màálù ogójì tó ní kọ́ ayé ẹyọ kan sọ́pọ̀ ni. àwa tá à ń sin àgùntàn sísìn tá à ń sìn kì í ṣe sísìn pé tó bá ti tó jẹ á fàtà o gbogbo àwọn tí ń tọ́jú ní nǹkan ọ̀sìn à ń sìn wọn ní sísìn páǹfẹ́ kí pọ̀ à ní wọn fún títà àwọn dúkìá wa ni bùkátà tí ó jẹ́ kéèyàn ta màálù tí ó jẹ́ kéèyàn ta gùtàn tí ó jẹ́ kéèyàn ta ràkúnmí àyọ mọjú arẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ráhùn fúlàní yẹn fúlàní yẹn jẹran nítorí pé àwọn ìfẹ́ kí àwọn ìfẹ́ pa màálù fúlàní lè máa jẹ wàrà ẹ̀yin tẹ́ ẹ̀ sin màálù lẹ́ẹ̀ máa jẹran so irú irú àníyàn bẹ́ẹ̀ pa à ń sìn kó lè pọ̀ ní owó tí wàá nu à ń sìn kó lè pọ̀ ẹni tí máa ń sìn bẹ́ẹ̀ ni wọ́n máa yọ zakati nínú rẹ̀ ẹni tó lágùtàn tí ó bá ti pógójì ò ní yọ zakati rẹ̀ tó ti wá pógójì ó yọ ẹyọ Islam ní ẹyọ kan náà lọ́ọ́ máa yọ títí tó fi pé ọgọ́fà. tó bá ti di mọ́kànlélọ́gọ́fà ló yọ méjì torí tọ́lọ̀ mélòó wa lọ́lọ́ yọ tí ahùn yìí wá pọ̀ méjì náà ma yọ tí ìpọ́gọ́rùn méjì tó bá ti di mọ́kànlélọ́gọ́rùn méjì níjọ́ náà yọ ẹ̀ta mẹ́ta náà yọ tí ìpọ́gọ́rùn mẹ́ta lẹ́yìn ẹ̀ ọ́ yọ ẹyọ kọ̀ọ̀kan fọ́gọ́rùn kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan fọ́gọ́rùn kọ̀ọ̀kan kí ló dé ẹ̀yin onírakúnmí wọ́n lẹ́ni yọ zakati ń bẹ̀ ó dìgbà tí rakúnmí bá tó pé márùn tó bá sì pé márùn rakúnmí kọ́ lẹ́yọ àgùntàn kan lẹ́yọ àgùntàn ẹyọ kan fún rakúnmí márùn ẹ̀sùn ní yọjú àgùntàn kan lọ títí tí rakúnmí ó fi pé mẹ́wàá tó bá pé mẹ́wàá àgùntàn méjì ẹ̀sùn ní yọjú méjì lọ títí tí rakúnmí ó fi pé mẹ́ẹ̀ẹ́dógún tó bá pé mẹ́ẹ̀ẹ́dógún àgùntàn mẹ́ta ẹni yọjú mẹ́ta lọ títí tíra fún mi ó fi pé ogún tọ́ba gbógún àgùntàn mẹ́rin ẹni yọjú mẹ́rin lọ títí tí èyí pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́ba ti pé márùndínlọ́gbọ̀n yẹn ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá yọra fún mi kàn Allah ẹ ẹ wò dẹ́kun mélòó nu wa ni wá ń sin lọ́nà mélòó nu wa ní sin lọ́nà bọ́lọ̀ ti ṣe fẹ́ kó sùn tí Ramadan bá dé ọ̀ràn yẹn ni kí gbogbo wa ká lọ ẹ̀ẹ̀kan láàrin ọdún kákẹ́nuró níbi jíjẹ níbi mímu kákúraró níbi níní ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin wa pẹ̀lú àwọn ọkọ wa láti ìgbà tí àlùfájàrí òdodo bá ti yọ títí tó rùn fi wọ̀ ọ̀rọ̀ pé ọlọ́run sọ bá a kà ó sì sókè lèmi ń ṣe. iṣẹ́ wa yóò gba ká má jẹun ẹgbọ́rọ̀ o sì fẹ́ wà lìjánà dandan ọgbọ́dọ̀ kẹnuru ọgbọ́dọ̀ kẹnuru ọlọ́wọ́n bò jẹ o kò lómi wa mọ ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa ṣe bẹ́ẹ̀ nítorí dáadáa wa ní ká lè jẹ́ni tí ya ladina amanu kutiba alaykumus kama min la'allakum tattaqun. a ṣe sùyàmù lọ́ràn yàn lórí yẹn yín olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bá a ti ṣe sí lọ́ràn yàn lórí àwọn tó ṣíwájú yín kẹ́ ẹ̀ lè jẹ́ ni tí wọ́n máa payọ̀ lọ kọ́lọ̀ ń dákun kó ṣe wá lọ́kàn ní ẹni tí wọ́n máa payà rẹ̀. bẹ́ẹ̀ náà ni hajj ara àjọsìn ni jama gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ bá fún lágbára àti tí ó lè lò àti àlàáfíà tó fi lè lọ hajj ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ kọ́ lọ sí orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam eléyìí tí ọ̀gba ká máa fún ní dọ́là fún èyí tó túmọ̀ sí pé ẹni tọ́lọ́run bá ti fún ní ìkápá àti lọ sí lọ́dún yìí má dúró dọdún tí ń bọ̀ o torí pé ọ̀n máa ń ká tó lè ṣẹlẹ̀ sí ọ lọ́dún tí ń bọ̀. anabi sallallahu alayhi wa sallam onibadiru bil hajj fa inna ahadakum la yadri ma yahsulu ẹ máa yára lọ sí hajj o pàápàá jùlọ hajj alákọ̀ọ́kọ́ torí ẹnìkan nu ma ọ̀ma tó lè ṣẹlẹ̀ sùn lọ́la ẹnìkan nu yín ọ̀ma tó lè ṣẹlẹ̀ sùn lọ́la ara àwọn ìjọsìn Islam pọ̀ púpọ̀ nínú rẹ̀ òun náà ní ká pa ẹran a gbọ́dọ̀ pa ẹran lórúkọ nǹkan mi yàtọ̀ sí Allah tábà pa ẹran wa bismillah orúkọ Ọlọ́run la máa nínú ìjọsìn òun náà ní ìbúra a gbọ́dọ̀ forúkọ nǹkan míì tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin àbúra wàláhi tàláhi billah nínú àwọn orúkọ Allah ètò bá wù yẹn mú ẹ fi búra wàrrahman wàrrahim wàsálàm wàlmùmìn wàlmùhàìmìn. والقوي والعزيز والمتكبر orúkọ Allahu la máa fi búra àbí ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra wa rabbil Kaaba. nǹkan tí Islam gbà fún wa pé ká máa fi búra a gbọ́dọ̀ búra lórúkọ nǹkan míì tó yàtọ̀ sí Allah kó fi orí bàbá mi búra mùsùlùmí ò gbọ́dọ̀ náà o kéèyàn sọ pé mo fi àwọn aláàlálẹ̀ yìí búra kọ́tọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ sọ bákan náà ogún gan gbọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ sọ ogún ò ní gbọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá nìkan lọ́ọ́ fi búra kódà ò gbọ́dọ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ò fi búra nínú jọ́sìn. òun ni al k'a ma tọrọ ma láti tọrọ a gbọ́dọ̀ tí tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ èèyàn ìrànlọ́wọ́ ń ò lè ṣe fún àwọn nǹkan lè fi ràn yàn lọ́wọ́ àmọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ téèyàn ò lè fi ràn yàn lọ́wọ́ má tọrọ ìrànlọ́wọ́ wa tó bá fẹ́ tọrọ ọ̀dọ̀ Ọlọ́run ni kò ti máa tọrọ tó ń bá ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ ni kò ti wá ìrànlọ́wọ́. má gbàgbé ìwọ mùsùlùmí pé ìwọ ń jẹ́jẹ́ níwájú Ọlọ́run ní mẹ́tàdínlógún lójoojúmọ́ wípé wa iyyaka nasta'in ìwọ nìkan làwọn ò máa jọ́sìn fún ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́. sọ nínú ìjọsìn òun ni al si ti sáàdì a gbọ́dọ̀ sáàdì nǹkan kan àyàfi Allah torí pé Ọlọ́run nìkan náà ló lè sọ wa nǹkan míì tó yàtọ̀ sí nwa kò lè sọ wa o nǹkan míì tó yàtọ̀ sí Ọlọ́run kò lè sọ wa ẹ̀rí tá à ń bá ń wá ìsọ lọ́dọ̀ àlùjánu tá wá ìsọ lọ́wọ́ àwọn awin tá wá ìsọ lọ́wọ́ àwọn wọn lè sọ wa ẹ̀gbọ́n tó wọn bá sọ ni wa annahu kana من الإنس يعوضون برجال من الجن فزادوهم رهقا àti pé àwọn kan nínú àwọn èèyàn wọn a máa ń sáàdì apá kan nínú àwọn àlìjánu kàkà káwọn àlìjánu yẹn wá dáàbò bò wọn wọn á tún máa ṣe àlékún dẹ́rùbani fún wọn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run nìkan ní sọ́yìn ọlọ́run yẹn nìkan láà máa tọrọ ìsáàdì lọ́dọ̀ rẹ̀. àwọn ìjọsìn tó wọn bá ní ká ṣe yìí gbogbo ẹ̀ pátá ọlọ́run bá nìkan láàmú abẹ́ o àdúà ìjọsìn téèyàn bá fẹ́ tọ́ èèyàn fẹ́ ṣàdúà tálámà pé Allahu Rabbul Alamin a gbọ́dọ̀ pé kàmí ìtọ́ yàtọ̀ sí Allah síbẹ̀ ni gbogbo wa rí nínú àdúà wa sọ́lọ́ nìkan là ń pè ẹ bá ní wo àwọn orúkọ tẹ́ ẹ máa pè tẹ́ ẹ bá ń ṣàdúà ẹlòmíì lè jókòó látòru títí tí lè fi má kó lòun fa àwọn kinní kan òun sa àwọn kinní kan láì jẹ́ pẹ́ pàdánù kí ló ń sà sáwo tó ń sà ó ló ń sọ yìí pé yá dámdá yá èlò yá dámdá yá èlò yá dámdá yá èlò kí ni dámdá sínú orúkọ ọlọ́run ni dámdá yá èlò wa mi ò mọ ọba àtẹ̀dúpẹ́ kọ́lọ̀ wọ́n ìfarú rẹ̀ ní fáńbì so dámdá yá èlò ó kọ̀ nǹkan mi tó yàtọ̀ sí Allahu ni àwa sì ti sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìjọsìn ìsìlàdúrà báwo ní ìsìwà máa pe nǹkan mìíràn àtọ̀ Allah torí ẹni tó bá wá wà kú wa ó ní láti rí ìrìkúrì o wọn lẹ́nìkan ṣàdúrà orí rẹ̀ yín ẹ̀mọ́ kékeré sọ́lọ́ ní pè báwo ló ti lè pọ̀ lọ́n torí ìrì òfin yín torí ìrì òfin dàrú kò lè tètè àwọn máa pọ̀ lọ́n pé kórí ọmọ dàrú ni wọ́n wá lọ ṣàdúrà orí fi dàrú ọ̀dájú pé nǹkan mìíràn àtọ̀ sọ́lọ́ wọ́n sọ pé ẹran tá a fẹ́ dùn yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ ewúrẹ́ funfun tí àwọ̀ míì tí ò là láàrin kèlòdè wọlé ajẹ tá a jẹran nàám sùkúrú bí wọ́n gbọ́dọ̀ jẹ́ funfun tí nǹkan kan là láàrin ẹ̀ wọ́n fẹ́ du ẹran fálìjà nù wọ́n sọ pé àtúní dùn bíkíbi o orí àpáta dúdú birikiti ẹran funfun lórí àpáta dúdú birikiti ibẹ̀ la gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sí sẹ́mi kí nǹkan ṣẹlẹ̀ nù àwọn aléwúrẹ́ wọ́n dára àwọn àmọ́ bá wa ká ewúrẹ́ funfun tí nǹkan kan ọ̀la láàrin ewúrẹ́ funfun ọ̀nà ọmọ jẹ́ lẹ́nu bí ìgbà tó ọmọ ń kọ́ fátíà ewúrẹ́ funfun tí nǹkan kan ọ̀la láàrin ewúrẹ́ funfun tí nǹkan kan ọ̀la láàrin. so wọn lọ dún lórí àpáta sí Islam náà nù ẹ wá ń ju ẹran fálẹ̀ jànú kul inna salati wa nusuki wa mahyaya lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin. àti sọláàtì mi àti ẹrántí mi ń pa ìsẹ̀mí mi àti ikú mi tọ́lọ́wọ́n ọba ní gbogbo ẹ̀ ọlọ́wọ́n ọba yóò lórogún o nítọ́lọ́wọ́n fi pa mí lásán kí n máa sin lónìí kan èmi sì jẹ́ àkọ́kọ́ mùsùlùmí anábìlà àkọ́kọ́ mùsùlùmí nínú àlùmọ́ yìí tẹ́lẹ̀ ìbáyìí wa anábì wa sọ ó ní tí wọ́n bá ń sin ọlọ́run lónìí kan kò tí ì tó o àfi kí wọ́n tún dínà sí mímá fi nǹkan kan ṣẹbọ pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìyẹn ni pé ọ̀ranyàn ojúṣe eléyìí tó ṣe pé ó ní abala a ó tún ní abala b a b torí ẹ̀ abala a òun náà ni ká máa sìn ín lónìí kan abala b òun náà ní ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú jù. fala taj'alu lillahi andadan wa antum ta'lamun. ẹ má fi nǹkan kan sí ẹgbẹ̀rà fọlọ̀ nígbà táyìn mà wípé kò sí nǹkan náà tọ́jú ẹgbẹ̀rà fọlọ̀. nísìn tálẹ̀ gbẹ̀rẹ̀ ọlọ́run nígbà tí ó dá wa. tí wọ́n bá sọ pé mọ́tò kan made in Nigeria a sì máa ṣe mọ́tò yẹn lóṣogbo ẹ pé made in Nigeria ta sọ yẹn ajáwé tóbi ni torí ọbẹ̀ nu made in Nigeria ta sọ sẹ́kì Brazil wọ́n ti kó àwọn raw material yẹn wá yọọbẹ̀ nu made in Nigeria sọ yẹn sẹ́kì Philippines ni wọ́n ti kó àwọn raw material táyà wà lápèjúwe yọọbẹ̀ nu made in Nigeria sọ sẹ́kì bọ́dì gangan bọ́dì gangan Nàìjíríà ò lè dé. wọ́n ń gbé wá ní láti Amẹ́ríkà so but pé báyà táwọn pọ̀ jù ní assembly àkójọpọ̀ àdè mọ́ra àwọn Nàìjíríà made in Nigeria made in Nigeria á sọ pé ẹ ẹ má lọ àwọn Brazil náà bá wà fọwọ́ kún àwọn náà bá wà America àwọn náà gbẹ̀yìn bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwa èwo lẹlòmíì bọ́lọ̀ ń ṣe nínú ara wa ṣe ẹlòmíì lọ́bọ́lọ̀ ń dá orí fún wa ni ẹlòmíì tó ń lọ́bọ́lọ̀ ń dá ikùn àti àyà fún wa ni ṣe ẹlòmíì lọ́bọ́lọ̀ ń dá ẹsẹ̀ àti tankankan fún fún wa ni ta lẹni náà ká ọ̀dọ̀ ọlọ́run lọ́ọ́ da gbogbo ẹ̀ àmọ́ ẹnìkan sá máa mú bóòtù wa kébé àwọn ọ̀gá mẹ́kò pé ọmọ ẹ mú spanà wa ẹ mú sukùrẹ́bà ẹ wà ẹ mú lakó kíní ẹ sí. àbí ẹ̀kọ́ aha ta lẹni tó sàmú gbọ́lẹ́gbẹ̀ẹ́ fọlọ́ Allahu akbar fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má fẹ́ nìkan kan tẹ gbéra fọlọ́ nígbà tẹ́yìn mọ̀ pẹ́ nìkan kan kì í ta lẹni tọ́ pẹ̀lú rẹ̀ tọ́jú amúgbálẹ́gbẹ̀ẹ́ fún nígbà tí ó da yín tó fi wá jẹ́ pé ńgbà tó kan kéèyàn oṣooju ṣe lẹ́ wọ́n lọ mú àwọn kan lẹ́ ń fi wọ́n wí ọlọ́run lẹ́ ń tàn wọ́n náà bí ọlọ́run fáwọn náà ní nǹkan kan tí wọ́n ń ṣe ọlọ́run gbọ́dọ̀ jẹ́ kó nìkan náà ní ṣàkóso gbogbo ilé ayé ìbò ṣe tó àwọn eléyìí olùrànlọ́wọ́ ni olùrànlọ́wọ́ fún ta ni ṣé èèyàn lẹ́kọ̀ọ́ lọ́n pè mí eléyìí tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fi lè ń fi nǹkan kan sorogún pẹ̀lú Ọlọ́run nínú ìjọsìn alábòsìn lánàá Luqmanu Hakim ọsọ fọmọ rẹ òní ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim ìwọ ọmọ mi má ṣẹbọ sọlọ o torí dájúdájú ìṣẹbọ sọlọ gangan làbòsí la báwo ló ṣe jábòsí ńlá tó rà gbé ń tọ́jẹ́ tọ́lọ̀ àlọ́ gbé fún yàn ntọ́ yẹ kọ́ ditọ́ lọ́ọ̀ nìkan àlọ́ gbé fún yàn. torí ẹ̀ ìṣẹ́bọsọ́lọ̀ yùn ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo abíká jìnnà sí a gbọ́dọ̀ sí nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó rí dájú pọ́lọ̀ wọn bá nìkan ló ń sìn kò sí ẹlòmíì tó ń sìn yàtọ̀ sí Allah torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ rí i pé àwa mùsùlùmí kò sí mùsùlùmí náà láyé tí ó sọ pé wọn ma Allah sọmọlá bíi ọlẹ́rìí pé ni Allah ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ sìn lónìí ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ sìn lónìí kan kí lọ́ọ́ dé tó ń tún sìn nǹkan mí yàtọ̀ sí kí ló dé tó ń mí yàtọ̀ sí kí ló dé tó fún nǹkan mí yàtọ̀ sí ẹnìkan ní ohun ọ̀sà dédé máa tún bọ̀gùn wọn ṣàdédé máa sòòṣà wọn ṣàdédé máa bọ rẹ àfi nítorí wọn ní mọ̀ ń bọ̀ wọ ọlọ́run pé kọ̀ ya lógún ọdún nínú yorùbá lẹ́fù ní ẹ o pé mọ̀ ń bọ̀ <laughs> àwọn ọ̀rọ̀ tó burú jáì mọ̀ ń bọ̀ wọ ọlọ́run kìí yá bọ̀rọ̀bọ̀rọ̀ wọ́n ní kọ̀ ya lógún ọdún ókè mọ̀ ń bọ̀ wọ ògún kọ́ sétí ẹ yá mọ̀ ń bọ̀ wọ àṣàgbò sétí ẹ yá. mọ ń bọ̀wọ̀ ọya sétí ẹ̀ yá mọ̀ ń bọ̀wọ̀ ọ̀ṣun sétí ẹ̀ yá mọ̀ ń bọ̀wọ̀ amàláìkà sétí ẹ̀ yá mọ̀ ń bọ̀wọ̀ ànábì tí wọ́n ń sìn lẹ́yìn Allah sétí ẹ̀ yá ìsọkúsọ burúkú innama amruna li shay'in idha aradnahu an naqula lahu lọ ọlọni wa fún gbogbo ń tá a bá fẹ́ kó ṣẹ kó ju kó sì máa lọ. ẹ iwu ẹ wo àwọn àpèjúwe méjì torí kẹfì lè máa pé sọkúsọ burúkú ọ̀pọ̀ nù àwọn ọ̀rọ̀ táwa Yorùbá máa sọ nítorí pé wọn ò ní ibi bu Ọlọ́run ìní mọ̀ ń bọ̀ wọ Ọlọ́run ọdún òun bu Ọlọ́run ni àìsí bu Ọlọ́run ká lọ lálàáfíà. anabi Ibrahim alayhi salam ní ìgbà tí wọ́n ń wọ́n fi wá ṣe gbogbo àwọn òòṣà àwọn bàbá wọn lọ́sẹ̀ nítorí pé wọ́n ti fẹnu wí wọ́n sì pàkíyèsí wọn pé àwọn ń tẹ́ ń pè lẹ́yìn Allah yìí wọ́n kì í jẹ wọ́n kì í mu wọn ò ní àǹfààní kan tán lè ṣe fún yín àwọn bàbá yìí náà sì gbà bẹ́ẹ̀ àwa náà la gbẹ òòṣà kan òsì tó máa ń jẹun òòṣà kan òsì tó máa ń mumi òsàkùn òsì tó máa ń gbọ́rọ̀ ẹ mọ̀ pé tí àwọn ẹni tí ń bọgi tí ń bọ̀ pẹ̀ bá dáńjẹ síwájú òsà àwọn náà ni ó tún padà ronú pé kíní yìí ti ń rùn oúnjẹ ti bàjẹ́ ẹ̀jẹ̀ á lọ gbà kó ń bẹ̀ nígbàgbọ́ pé àwọn òsà ń ti mú ní tí wọ́n fẹ́ ń bẹ̀ wọn ò mú nǹkan kan ṣèbọ́lọ̀ ń sọ fún wa pé ẹ wo àpèjúwe yìí o gbogbo àwọn iyán tẹ̀ ń gún fáwọn òòṣà gbogbo àwọn orúkọ tẹ̀ ń ṣe fóòṣà àwọn òòṣà yìí tẹ́ ẹ bá gbé àwọn oúnjẹ yìí síwájú wọn wọn ò ní nǹkan kan tí wọ́n rí mú bẹ́ẹ̀ kódà tí eṣinṣin bá bà lé oúnjẹ wọn tó bá fi lè gbé nǹkan kan bẹ́ẹ̀ òòṣà kan wọn ò bí dáa tó lè gbà padà pé ah, ó sì ń jà mí lólè láì jẹ́ pé mo sùn àtẹ́lẹ̀ náà orí oorun ló wà láéláé so ìpè oṣù wa ń gbé mi oúnjẹ otu ti ẹ̀ bẹ̀rù ṣé wọ́n ní ní òótọ́ wọ́n ní àbí wọ́n yàn lóòótọ́ ìwé sèèyàn èyí sì sẹ́ni ọlọ́ni wọn ò lè dá padà sẹ́ni táyọ̀ máa pè ní ọ̀lẹ́ni ọ̀lẹ́ni tẹ̀ ń pè. anabi ibrahim aleyhi salam ní ìgbà tí ọwọ́ wà akétọ́ dààyàn tó sá gbogbo àwọn òsàn tó sá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ sẹ́mi pé àwa ní ìsìn akramakumullah bá a ti ṣe jọlẹ̀ wa kana al-insanu bá a ti ṣe jọlẹ̀ ń kápẹ́ bá a ṣe jókòó yìí nìsín ẹnìkan kan gbé ìgbà tí bọ̀ ẹ dákúta ni ó gbé ẹ̀kẹ́ rẹ̀ dúró ẹ yẹ ẹyin náà tún ẹ gbà ọ rẹ ń pé wọ torí pé ọ̀dàgbà Tinubu tí ọba ajẹ́ máa gbọ́ ọ torí pé ọlọ́run sọ pé fẹ̀yìn àkọ́bìtùm fàákìbù bí mítìlì máa rùkìbìtùm bẹ́ẹ̀ wọlé ìsọ̀bọ̀tùm lọ́wọ́ xeyìrún lè sọ abiri náà bá fi àjẹ nìkan tó fi fi àjẹ ẹnì kò ní gbọ́ ọ ní etí kí wọ́n wá pé gbákejì gbákejì báwò lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run àgọ́nu ọlọ́run ní sábà gbọ́ wọn náà gbá àmọ́ má jẹ́ kí tí o nípa ju tiẹ̀ lọ. àwọn onítọ̀ bá wá ṣe sùúrù sùúrù lọ́dáàdù kì í ṣe sùúrù gbákejì o sùúrù ètò ọgbà kò ní ju bẹ́ẹ̀ lọ ni o. tó akramakumullah ẹ rí i pé ẹ̀yin ṣe jókòó ní sani káfíń ń gbégbá tí wọn ẹ yẹ pé ṣé èsì pọ́wọ́ yín fẹ́ mo fẹ́ gbọ́ létí ni ẹ má gbà o ẹ má gbà o ní ìsìn àwọn òṣà sì tó jẹ́ pé wọ́n ti pọ́n ẹnu rẹ̀ mú dáadáa wọ́n sì fi ṣe déédéé àtàrí wọn wọ́n ń gbà mọ́ wọn gàù gbàù wọ́n sì fi ṣe wọn wómúwómú wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ò tiẹ̀ ké dépò pé wọ́n ké gbàjarè pé ẹ gbáwọ́ ọkùnrin yìí ṣe wá lọ́sẹ̀ so anábì ibrahim ti ti pàkíyèsí wa wọn lẹ́ni à bó ṣe wí náà ni wọ́n e gbọ́rọ̀ wọ́n e jẹun wọ́n e mu wọ́n ò lẹ́gbàá yẹn amúbàrí bá wọn bàbá wa nù bá a ṣe bá àwọn bàbá yìí náà ni máa kó bọ́pọ̀lọ̀ báwọn bàbá wa ṣe ń ṣe nu àwọn ò ní yé ṣe bẹ́ẹ̀ anabi ibrahim aleyhi salam nígbà tó wá sá gbogbo àwọn òsántán àwọn anabi ọlọ́run wọn gbọ́n púpọ̀ nígbà tá a sọ pé èèyàn ò lè kí ó kó tún gbọ̀ bó wàá là anabi ọgbọ́n tí wọ́n ga púpọ̀ anabi ibrahim wa mú àkéwọn ọwọ́ agbélé ó fi kọ́ èyí tóbi jù nínú àwọn èrè ó fi kọ́ lọ́rùn pé bóyá tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ wọ́n lè wá bi léèrè pé kí ló fàjà ojú láti rí tẹ́ faró yìí àáké lẹ́ fi kọ́rùn yìí àwọn náà tàbí mẹ́rin torí kọ́ mẹ́rin pé yóò tún bínú sáwọn náà yọ sáwọn láàké nígbà tí wọ́n á dé tí wọ́n rí i pé káì ta ló ṣerú eléyìí tó fojú àwọn ọlọ́run wa rí màbá ẹ dàpọ̀ ẹ gbọ́rọ̀ tó fojú àwọn ọlọ́run wa rí màbá ẹ. so wọ́n ní Ibrahim ni ọmọ kẹta ń pè ní Ibrahim ni ẹ wá wò ó kẹfì mọ̀ pé sọkúsọ ni yorùbá sọ o nígbà tí wọ́n ní mọ̀ ń bọ̀ wọ ọlọ́run kò yá lógún ọdún wọ́n fẹ́ sọ anabi ibrahim sínú náà ẹni tó dáná ò lè sún mánámá ṣètọ́ ni wàá wọ aláwòrán èèyàn wọ́n ní kí wọ́n so olókùn lọ́wọ́ ọ̀tún kí wọ́n so olókùn lọ́wọ́ kí wọ́n wá fi ń kànàkànà tí wọ́n bá fi ń ẹni tó mókùn lọ lọ́wọ́ ọ̀tún àtọwọ́ sí wọ́n sọ lẹ́lẹ̀ kan náà bẹ́ẹ̀ lànàbí ibrahim ṣe bọ́ sínú náà anabi ibrahim ń bọ́ sínú náta ìbọ́ sínú náà kó tó kó jibril wá bá ṣé ẹ fẹ́ nǹkan kan anabi ibrahim ẹ ẹ mọ̀ pé ara ara bá wà á ti ṣe jẹ́ pàwé sọ̀ra nù ẹ rí i pé ní ìsìtẹ́ nìkan bá kónú sọ̀rọ̀ owó ló ní tẹ́lẹ̀ ìmọ̀ àwa mọ́sálásí wájúwájú ní máa dúró tó bá wá ọlọ́run agbádàn òde àìní ọgbẹ̀yìn níní so ẹ̀yin mùsùlùmí gbogbo àti kálukú bá ṣàdúrà ẹ rántí rẹ̀ torí pé ńgbà tó ní ó máa ń ṣàánú ẹ̀sìn ó ń ṣe dáadáa sáwọn mùsùlùmí á ọlọ́run ntọ́ lọ fún bàbá yìí dá padà fún wọ́ ọlọ́run alálùbáríkà ni kò tiẹ̀ fi rọ́pò fún so wọ́n sọ pé sẹ́yìn rántí mi pẹ̀lú àdúrà à ń rántí tó wọ́n lọ wọ́n ní mọ̀ ń bọ̀ wọ́ lọ kọ̀ọ̀yà lógún ọdún láwọn ẹ̀ṣẹ̀ sùúrù yìí náà ọ̀dà ibẹ̀ ni baba ló sàkán bá lọ bá baba kìnnì kan ní jẹ kìnnì kan lóde ìfínní kìnnì kan ní jẹ kìnnì kan lóde ìkìnnì ẹ̀ ń jọ kìnnì kan bá ah! a ti rí fi tí nǹkan ti sí ọ. ẹnì pé mùsùlùmí lè pé o yọba sọ̀rẹ́ndà mọ̀ ń gbọ́ bàbá mọ̀ hmm, ń gbọ́ ẹ̀yin tọ́lọ̀ ń kọ́ ayé fún ayé wo ló kó fún yàrá rẹ̀ kí ṣe tiẹ̀ tó ti kú làwọn ọmọ ọgbà. so ní ọba ti kó fi ìmánì rẹ̀ ó fi ilẹ̀ fún un wọ́n wá máa dà sọ́tún wọ́n máa dà sósì wọ́n lè pé kí aláàjì nǹkan gbẹ́bọ lọ sórí ta tẹ́yìn bá wá pàdé rẹ̀ lọ́nà wọ́n sì ti ní tó bá pàdé yín lọ́nà tẹ́yìn bá ń sọ̀rọ̀ kó gbọ́dọ̀ dáhùn o so nígbà níbi tí wọ́n ti ń gbẹ́bọ yẹn lọ wọ́n á ní kó máa pọ̀fọ̀ kó máa pọ̀fọ̀ kó máa ṣe súre kó máa ṣe kíní ẹ̀yin wá ah, aláàjì kíní wọ́n ti ní kó gbọ́dọ̀ dáhùn kẹ́ mọ́ bóògùn jẹ́ ah, ah, inna lillahi wa inna ilayhi raji'un yóò sá máa pọ̀fọ̀ yóò máa ṣe súre yóò máa pọ̀fọ̀ yóò máa ṣe súre yóò fi gbé dórí ta ẹni wọ́n bá rí ọkùnrin ọlọ́mà sátì ma dá wọn lò. sátì wa máa gbọ́ pé lè má mú mi gánbò mi ọgbẹ́bọ̀ níbo ni islam náà wà wá ni islam náà wà islam ọlọ́bẹ̀ yọ nǹkan ni wọ́n ń pè islam islam ọlọ́ọ̀nìkan lèmi ó sìn bó dùn ní sìn bọ́kan ní sìn ní sìn bí ó ti ṣe sọ anabi ibrahim aleyhi salam sínú náà yẹn kó tó di kó bọ́ sílẹ̀ nínú náà ó ní malaika jibril yọ sí i ó ní sọ ọ̀fẹ́ nkankan anabi ibrahim ni tó bá pé lọ́dọ̀ rẹ̀ èmi ọ̀fẹ́ nkankan o àmọ́ lọ́dọ̀ ọlọ́run hasbi allahu wa ni'mal wakil ọ̀n tómi òun ló sì rẹwà jù lẹ́ni tá a gbẹ́kẹ̀lé sẹ́wọ̀n kí ló jìjì lọ́lọ́n sọ pé qulna ya naru kuni bardan wa salaman ala Ibrahim ìwọ aná jẹ́ èyí tó tutù ní tututu àlàáfíà fún anabi Ibrahim alayhi salam ń bọ̀ wá ni mò ń bọ̀ wọ́n lọ́nkọ̀ ya lógún ọdún wa. anabi Musa alayhi salam ní ìgbà tó lọ́wọ́ bá ṣe tán tó fẹ́ pa àwọn ọmọ Israẹli tó fẹ́ pa wọ́n run ah, tó fẹ́ là wọ́n lọ́wọ́ Firaun tó fẹ́ pa Firaun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ run tọ́lọ́ ní kó mórí lé ọ̀nà ibi tó kún wà tánàbí Musa sì ń lọ tí ń lọ tí ń lọ táwọn ọmọlẹ́yìn rẹ̀ rí i pé ibi tó dojúkọ yìí báyìí òkun ni fìràhùn náà ní sí bọ̀ yìí fìràhùn ò lè lé ní mú báyìí kó fi ní ẹ̀ láàyè òkun òṣìṣẹ́ rọ́ọ̀lù wọn ni ya Musa inna la mudrakun <laughs> wa Musa afọlọ́nbúra pé fìràhùn náà bà wá nabi Musa alayhi salam ní kálá inna ma'iya rabbi sahdin rárá o olúwa mi ń bẹ pẹ̀lú mi yóò fọ̀nà mà mí. mọ̀ ń bọ̀ wọ ọlọ́run yóò bá lẹ́bù tẹ́ni kì í ya lógún ọdún sẹ́wọ̀n pé ibẹ̀ ni musa àtàwọn lẹ́yìn ọba wà tí wọ́n bá ti pa wọ́n rùn. ṣùgbọ́n gbàtà náà musa alayhi salam tó dé tí òkun ọlọ́run ọba ní kó fi pọ̀pọ̀wọ́ rẹ̀ kó fi ná òkun òkun wa pín sọ́nà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ abẹ́ òkun gbẹ nígbà àkọ́kọ́ ìsàlẹ̀ òkun gbẹ nígbà àkọ́kọ́ ó dàbí ìgbà tí omi ọ̀sán gbàbẹ̀ rí láwọn ojú ọ̀nà méjèèjì láyùn tó gbé ẹ̀yà méjìlá làwọn ọmọ Israẹli torí kọ́ má tún pé ẹ tẹ́lẹ̀ gbọ̀nà sí wa sẹ́wọ̀n káwọn fẹ́ràn fìtínà púpọ̀ àwọn ọmọ Israẹli so ọlọ́run ọba ní kí òkun kó pín sọ́nà méjìlá oníkàlùkù tọ̀ wọ́n sì tọ́já ṣùgbọ́n gbà tí Fíráúnà tó náà rí bẹ́ẹ̀ kí ni Musa lè rí sí i àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ táwọn ò ní rí ṣe jù bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n pé ntọ́lọ́n fi tàn wọ́ bẹ́ẹ̀ nu tọ́lọ́n tó fi parẹ́ tó fi parun. akramakumullah ìwọ̀n ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam ó dájú wípé ẹni tí bá ń sin lọ́n ló nìkan yóò ṣoríire o oríire tó ṣe wípé ìbànújẹ́ ò ní gbẹ̀yìn rẹ̀ ẹnikẹ́ni tó bá ti lè mẹ́bọ mẹ́sìn aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan o àwọn aburú tó ṣe pé kò lẹ́gbẹ́ aburú tó ṣe pé kò sí ẹni tó lè kó tó kọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa kọ́ dákun kọ́ má lè aburú kọ́ jẹ́ tiwa ẹ̀rí ìṣẹbọ sọ́lọ̀ oríṣi méjì ni nínú ẹ̀sìn Islam Islam fi hàn wá pé ìṣẹbọ sọ́lọ̀ oríṣi méjì ni ìṣẹbọ kankan ò sì tọ́ kí mùsùlùmí ó ṣe é ọ̀ràn yẹn ló jẹ́ kí èmi pẹ̀lú rẹ̀ ká dínà sí ìṣẹbọ sọ́lọ̀ èèwọ̀ ní ká ṣẹbọ sọ́lọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní shirkun akbar ìṣẹbọ sọ́lọ̀ ní ìṣẹbọ tó tóbi wa huwa sarfu shay'in min al-ibadati ila ghayri Allahi azza wa jalla onáà ní ká sẹ́rí nǹkan nínú ìjọsìn lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah bí ká ṣe lati fẹ́ lomi tó yàtọ̀ sí Allah ká ké pẹ́ lómi tó yàtọ̀ sí Allah lórí ní tí ò lè ṣe. bákan náà kájẹ́ni tó ṣe pé à ń dárúkọ ẹlòmíì tó sí Allah nínú ìbúra wa àbí nínú pípẹ́ran wa àbí nínú kíké gbàjáre wa àbí nínú ìsádi wa. gbogbo àwọn nǹkan yìí àfi ká máa ṣèlérí àti ṣe nǹkan kan téèyàn ń ṣèlérí irú rẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Allah ká máa wá ṣe fún nǹkan míì gbogbo àwọn eléyìí inú ìṣẹbọ sọlọ ni ẹnikẹ́ni tó bá ti ṣe ó léwu ẹni tó bá ti lè sẹ́rì ìjọsìn kan nínú àwọn àjọsìn lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ó ti ṣẹbọ sọlọ wọ́n ṣe àyọkúrò búra téèyàn bá búra níìsì pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí Allah òun náà ti ṣẹbọ sọlọ ṣùgbọ́n wọ́n ní shirkun asgar ẹbọ tó kéré lélẹyìn èyí tí òun yẹ kó máa ṣe òun náà allahu rabbul alamin nìkan lọ́wọ́ máa fi búra torí ẹ̀ ó léwu kéèyàn mú ìjọsìn kó sẹ́rí rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọlọ ọlọ́ni qul ta'alaw atuma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a ọlọ́ni ìwà nàbì sallallahu alayhi wa sallam sọ fún wọn pé ẹ wá ń bí kí n ka ń tọ́ ń ṣe léèwọ̀ fún yín kí n kà fún yín. àkọ́kọ́ ni alla tushriku bihi shay'a pé ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú Ọlọ́run nínú ìjọsìn ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú Ọlọ́run nínú ìjọsìn. ẹ rí pẹ́ lómi nínú wa kì í ṣe pé èrè ló ń forí balẹ̀ fún kì í sóòsà. So ṣùgbọ́n wọ́n sọ pé ń ṣẹbọ sọlọ torí pé ẹbọ rẹ̀ inú àdúrà lọ́wọ́ ẹlòmíì ẹbọ tiẹ̀ nínú àsorọ ni àsokọ àdìmára àrìmálẹ̀ àlọ́mì àdìmámẹ́nubà àpèsùn tó gbogbo orú àwọn nǹkan yẹn ni wọ́n fi dọ̀sẹ́ bọ́ ọ̀fọ̀ nínú ọ̀fọ̀ yún àyà àyà wo ni ọ̀fọ̀ súrà wo lọ́fọ̀ mọ́ bẹ́ẹ̀ kẹ́ sọ fún mi súrà wo ni wọ́n ń pè lọ́fọ̀ ẹ̀yìn ṣe bá fọ̀ ṣe bá àwọn gbólóhùn ìṣẹ́bọ sọ́lọ̀ ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pọ̀fọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pògèdè mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pàyájọ́ mùsùlùmí tí nǹkan kan bá sí ọ alukur'ani lọ́ka ó wàá sọ pé wọ́n lọ wọ́n tí mo ké nú alukur'ani ṣe nǹkan báyìí sọ eléyàn ni at-tawassul òfin tọ́bọ̀fin ọlọ́run ọba mu òfin sàtẹ̀gùnú ó ké alukur'an kò sì sí tó lè ké nínú alukur'an kó fi sàtẹ̀gùn so ṣùgbọ́n atọ́ba àtijọ́yè lọ́mọ bíi bàtà ti ń tàn lẹ́sẹ̀ oníkálukú kéètì ẹ̀ kò nídìí pé kó àwọn èèyàn jọ kún òkè fún ọ ìwọ ké kọ́ wá ní ìwọ ọlọ́run wo ń tí mo ké yìí ṣe nǹkan báyìí fún mi eléyìí yóò ṣe sábàbí kí bùkátà rẹ kọ́ máa bíá ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ ìdí tádùn àwọn èfi gbà tá a bá ṣe àdúrà tí ò lẹ́bọnú òun náà ni pé a máa kánjú èyí sì sọ fọlọ́n pé ìgbà báyìí mọ̀ ń fẹ́ kó o ṣe méje ó dìgbà báyìí torí ẹnìkan yẹn fi tipátipá mọ́lọ̀ torí ẹ̀ nǹkan tẹ́ máa sọ nínú àdúrà yín òun náà ni pé tẹ́ ẹ bá ti ṣàdúrà ẹ jẹ́ kọ́kàn yín ó balẹ̀ pé ó gbà ó wà nínú hadithul qudsi pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ana inda dhanni abdi bi ibi tí ẹrú mi bá rò sí mi ni mò ń máa bẹ̀ ìgbà tẹ́yìn ṣàdúrà tẹ́ ń tọrọ ẹ jẹ́ kọ́kàn yín ó balẹ̀ pé ó gbà tí ọkàn yín bá ti balẹ̀ ìpè àdúrà tẹ́ yẹn ó gbà pẹ̀lú ògo ọlọ́run ó gbà so eléyìí ọ̀n bẹ́ẹ̀ nù tí ọlọ́run ẹlẹ́dàá máa fi ṣe sábàbí gbígbà àdúrà àná. ẹ̀ńdà vọ́ọ̀nì àbèdì bí èmi á máa bẹ níbi tí ẹrú mi bá rò sí mi. akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe kásìn lò nìkan ó ṣe lọ́rùn ẹ̀yàn ó sì ṣe ká mẹ́bọ mẹ́sìn ó ṣe léwọ̀ ọlọ́ni wa'budullaha wala tushriku bihi shay'a Allahu rabbul alamin nìkan ni ká ẹ máa sìn o. ẹ má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nítorí pé báwo ni ọlọ́run ṣe jẹ́ kó ń lọ ṣe gbogbo oore fún wa tí ó wàá jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sí là ń dúpẹ́ fún báwo ni ó ti ṣe jẹ́ kọ́lọ̀ ló mú wa máa jẹ́yàn òun ló dá wa lónìí wá nǹkan mi tó yàtọ̀ sí láwa máa wá jọ́sìn fún tá a gbàgbé ọlọ́run ọba tó dá wa torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa fi hàn wá wípé ìṣẹbọ sọ́lọ̀ kọ̀tọ́ bí ti wulẹ̀ ó kéré ma ìṣẹbọ sọ́lọ̀ kọ̀tọ́ bí ti wulẹ̀ ó kéré ma. àwọn aburú tún wà nínú ìṣẹbọ sọ́lọ̀ ilé ìtọ́jú ọ̀ràn èèyàn tó mú tó mú wa mà wípé ọ̀ràn èèyàn ní kí gbogbo wa ká jìnnà sí ajẹ́ká mẹ́nu bà wọ́n àkọ́kọ́ òun náà ni pé ìṣẹbọ sọ́lọ̀ ó máa ń jẹ́ kí gbogbo séèyàn bàjẹ́ síṣẹbọ sọ́lọ̀ ó máa ń jẹ́ kí gbogbo sẹ́tìyàn bá ṣe ọ bàjẹ́ ọlọ́mọbẹ ẹlẹ́dàá wa ni walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layahbatanna 'amaluka wa latakunanna minal khasirin àti ránṣẹ́ sí wa nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a sì ti ránṣẹ́ sáwọn aránṣẹ́ tó síwájú rẹ̀ pété ọba lè lọ ṣẹbọ sọ́lọ́run ọba pínrín ni Ọlọ́run ni mo búra pé gbogbo sẹẹrì ọba jẹ kò wá ní bàjẹ́ lásán wàá jọ̀kan nínú ẹni tí ó ṣòfò Ọlọ́run má bà wá sẹ́jẹ́ má sì wá lọ́kan nínú ẹni tí ó ṣòfò akramakumullah gbogbo wa là ń ṣe wàhálà níbi ká sílọ̀ níbi ká tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa alihi wa sallam àfojúsùn gbogbo wa sì ní pé gbogbo ń tàǹsí láti ṣẹ̀sìn à ń fẹ́ ká bá a kọjá ntọ́lọ́n ó ti torí rẹ̀ mú wa sórí ire wàlẹ̀ jẹ́nà lọ́la gbẹ̀ndẹ̀ alùpùpù ìbànújẹ́ ńlá ni ó jẹ́ o téèyàn bá wá dé tí wọ́n fi gbogbo tẹ̀ yàn tọ́wọ́ àdòtú bá ń tẹ́tẹ́ yàn ní tara rẹ̀ gba nǹkan látàrí pé yẹn ti gbélé ayé sẹ́bọ̀ sọ̀lọ̀ wàláhì kò sẹ́ni tí ó wù ìbànújẹ́ ńlá ni kọ́lọ̀ wọn má jẹ́ ọ̀tọ̀ sí wa torí ẹ̀ lónìí mo lè ṣàtúnṣe o mo lè ṣàtúnṣe nítorí pé ẹni tí ò ti kú ló máa ń ṣàtúnṣe tí yẹn bá ti kú ó ti parí torí ẹ̀ Islam sọ pé ẹ má gbẹ́ èrè bíi tiwulẹ̀ òkèrè mà ẹ má gbẹ́ èrè nítorí pé ẹ rí i pé èrè tó máa gbẹ á rí nínú àwọn èèyàn ẹni tí wọ́n máa sìn á rí nínú àwọn tí wọ́n máa tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ àwa la fọ́ ara wa gbẹ o èèyàn bíi wa ni ó tún máa wárí fún Islam ni ẹ má gbèrè nítorí gbogbo tó bá lè fani lọ sídìí kásẹ̀bọ̀ sọ́lọ̀ Islam dínà rẹ̀ a ní ẹ eré yẹn késepa fẹ́ máa bọ́ késepa fẹ́ máa sìn ṣùgbọ́n àwọn èèyàn kan ni tí wọ́n ti kó ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ bá àwùjọ wa kò ní wù wá káwọn èèyàn gbàgbé irú wọn àwa ni agbẹ́ ìrè wọn a gbé wọn sí àárín ìlú níbi tí gbogbo èèyàn ó ti lè máa rí wọn wọn fi lè máa rántí wọn ìsìláàmù ò tún fara mọ́ ní ìsìn tí wọ́n bá gbẹ́ ìrè lápèjúwe wọ́n gbẹ́ ìrè Abíọ́lá sọ́pọ̀lọpọ̀ àyè. So èrè Abíọ́lá tán gbẹ yìí sẹ́mi pé gbogbo àwọn tá a ma Abíọ́lá àbá àti ẹ̀rírí àmọ́ tá a bá lò gbà àbá àbá lò gbà a gbọ́ tàn wọ́n rí pé báyìí báyìí ni bàbá yìí dá so gbogbo ẹni tó rí èrè ń kò ní sìn yọọ mọ̀ pé bóyá wọ́n gbẹ kó fi lè máa rántí dáadáa tó ti ṣe ni Islam ò tún fara mọ́ torí pé àpàdà gbé èrè ń náà tayọ ààyè rẹ̀ á sì gbàgbé péré ń símẹ́ǹtì àtẹ̀pẹ́ ni wọ́n á fìrin sí láàrin ike kọ́ mọ́ bá tètè máa sán kí ni ó ṣẹlẹ̀ tó bá pa jí lọ́jọ́ kan èrè Abíọ́lá làbá dédi rẹ̀ afẹ́ kọjá ní tiwa làbá bá tí ẹnìkan yàgbẹ́ sí lórí sẹ́mọ̀ pé símẹ́ǹtì lásán wọ́n yàgbẹ́ sí lórí àti tí wọ́n rọra fìrin sí láàrin kọ́ má bàa máa sán ṣé gbogbo wa tá a bá débẹ̀ á kàn kọjá ni àbá bu ebu á ṣe pè nítorí àti ní kíkálukú ó ṣe pè pé à ah, olórí ibú wo ló ṣe léyìí ó sì wáá yàgbẹ́ sórí Abíọ́lá pé kèé Abíọ́lá lélẹ́yìí eré lásán lélẹ́yìí ah, Abíọ́lá ni olórí ibú lélẹ́yìí iṣẹ́ ribiribi tí bàbá yìí ṣe ó wáá yàgbẹ́ sí lórí bàbá yìí kọ́ wọ́n yàgbẹ́ sí lórí ẹ rí i pé á gbé kọjá yìí rẹ̀ náà akramakumullah islam ó ní gbogbo tí ń ṣe tí ń fi padà dẹni tí gbogbo sẹ́mi bàjẹ́ kí n jìnnà sí. àwọn mọ́tò à ń lọ kánò ìgbà tí adé ẹ̀bà abẹ́rẹ́ni ngbárí kọ́lọ́mbà wa tún abẹ́rẹ́ni ngbárí ṣe àwọn ajíyànrí àwọn dánadáná kọ́lọ́mbà wa kó wọn kú lọ́nà abẹ́dẹ́bà abẹ́rẹ́ni ngbárí ọkọ̀ bá dànù ìgbà tó kọ̀ dànù gbogbo ẹni tó wà nù ọkọ̀ kú ìwà nìkan ló kù nígbà tí ọwọ́ á rí i pé ìwọ nìkan lajú owó ọ̀tún owó sí àti dírẹ́fà àti gbogbo èrò yòókù inna lillahi wa inna ilayhi raji'un tẹ́lọ̀ ó rí i pé ọmọ wọn lọ àpò bàbá yìí sọ pé tí kinní yìí bá ń bẹ lápò gbogbo jàǹbá láyé yóò yọ níbi ìjìká ó wí bí ọsẹ bẹ́ẹ̀ kìnìún ní agbára ọba bẹnu gbọǹgbọ ẹ rí i pé ó ti gbàgbé kíta lọ́la ọ Allah bí pàǹtí ń bẹ lápò ẹ bí ò sí lápò ẹ ọlọ́run tí ìkọ́ pé ó kù ni níjọ́ tó ọba kú jẹ́ kí wọ́n ṣerú rẹ gbẹ̀rún fún ọ kọ́ ọ má bàa kú gẹ́gẹ́ bíi táwọn bàbá ńlá rẹ tí wọ́n kú sẹ́mi kí lè má kú ni ilé tiwọn àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àwọn ń bẹ láyé bó wàá ní wọ́n mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ ló sì kú irọ́ lásán so gbogbo tí máa dé káwọn èèyàn ṣẹbọ sọlọ ọ dàbí ìwọ náà ni tó ní tá a bá ti ká lọkọ jíjà kùn lójúmọ́ kan àníkú àbọ àbí wọn sọ bẹ́ẹ̀ lẹ tọ ajẹpẹ ẹ máa kà kẹ ẹ má bàa kú lásìkò bá tó kọ́lọ̀ ọbẹ̀ lẹ́nu kọ́ kàn torí di eléyìí ọlọ́ọ̀ni ẹ̀jẹ̀ àgbà fún sẹ́ni gbogbo nǹkan tí máa ń gbé máa ní èèyàn sáwọn. ìṣẹ̀bọ̀sọ́lọ̀ náà a ọlọ́run lọ sọ ọlọ́run lọ lọ kí ló dé tọ́wọ́ àlọ́ máa gbọ́lá fún nǹkan míì tó yàtọ̀ sí Allah. sòsẹ́sì rí ọ̀pọ̀lọpọ̀ náà táwọn sọ̀rọ̀ ìmánì táà ń sọ̀rọ̀ ká jìnnà ṣẹbọ sọ́lọ́ oníkálukú náà máa pé ah, àwa nu àwa yẹn ṣẹbọ àwa yẹn kíní ọ̀pọ̀lọpọ̀ irọ́ ni o òun náà lè o bí ànìkan tó kú nù bá a tó kú òun náà ní accident mọ́tò ni gbàtí wọ́n yẹ ara rẹ̀ wò sáfẹ́ wẹ̀ wọ́n bá báúndè lóríṣiríṣi ìfúnpá gbogbo ẹ̀ lóríṣiríṣi ni wọ́n bá lára rẹ̀ alùsùn ah, náà kí lẹ́yìn tún wá débi eléyìí sẹ́wọ̀n káwọ̀ ọ̀mà ẹnu rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ láàmà àmà tó nà ń sè tó má jẹ́ ọ jẹ́ pé ẹ̀sìn mùnáfìkì ni wọ́n náà máa ṣe tó ẹ kó máa ṣèṣe pé èèyàn gidi ni ọ́ ẹni tó dìnà sí gbogbo ń tọ́ta kẹsìn ọlọ́run ni ọ́ ṣùgbọ́n tó ẹ pé ń lò ń ṣe àjẹká kéè sára bákan náà nínú aburú eléyìí tó tún wà nínú kéèyàn ṣẹbọ sọlọ òun náà ní pé gbogbo ẹni tó bá ṣẹbọ sọlọ wọn bá tó bá fi kú فهو خالد مخلد في النار يوم بنين نكبر كيسي قالوا لكم كما سوى لنا قالوا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إنه أيامي إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ọlọ́wọ́n bọ̀ ní forí jẹ́ nìkẹ́ni tó bá fi lè kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ láì tọrọ àforíjì téèyàn bá tọrọ àforíjì lórí ìṣẹbọ sọ́lọ̀ tọwọ́ àfilẹ̀ pátápátá ọlọ́wọ́n foríjì ẹ àwọn sàhábà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tí ń ṣẹbọ sọ̀rọ̀ ni wọ́n kí islam ó tó dé ìgbà tí islam dé wọ́n túbà ọlọ́run ẹlẹ́dàá gba tútúbà wọn ṣé báwọn náà lẹ́ni àwòkọ́ṣe wa ńlá lónìí lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí islam sọ pé at-taibu mina dhanbi kaman la dhanba lahu gbogbo ẹni tó bá ti lè túbà níbi ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀sẹ̀ lọ́nìí so ṣùgbọ́n kéèyàn ọmọ tù ú bá òun ibẹ̀ ni wàhálà wà. bákan náà nínú aburú eléyìí tún wà nínú kéèyàn ṣẹbọ sọlọ òun náà ní pé gbogbo ẹni tó bá fi lè kú lórí pé ń ṣẹbọ sọlọ kò ní wà lìjánà o. anabi isa aleyhi salam nínú pèpè tó ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ òun náà kọ́ sọ pé innahu man فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ẹnì kẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run sá àlùjáná lè wọ̀ fún iná ní ọwọ́ àwọn alábòsí wọn ò ní rẹ́nìkan tí wọ́n ràn wọ́n sí eléyìí túmọ̀ sí pé iná lẹ́yìn ọwọ́ kò ní wà àlùjáná kò ní ní alárànṣe nínú aburú eléyìí tó wà fún ìṣẹbọsọlọ òun náà ní kí tí wọn lo òfin ṣẹríà ní àwùjọ bíi tí ẹnìkan bá ti lè ṣẹbọsọlọ tí wọn bá pàkíyèsí rẹ̀ kó tú bá kúrò nídìí ìṣẹbọ kó gbà fọlọ ńlọ nìkan tó bá fi lè kọ̀ pípa ni wọn pa torí pé anabi sallallahu ó fi hàn wá pé gbogbo ẹni tó bá ti tẹ ìwọ ẹ̀sìn lójúmọ́lẹ̀ ìdájọ́ rẹ̀ ní kún apá wọ́n sì gba gbogbo dúkìá rẹ̀ ìṣàbọ̀sọ́lọ̀ ń lọ fẹ́ eléyìí kìí ṣe ń tọ́da ẹni tí ó fa kéèyàn ó fi pàdánù ẹ̀mí ẹ̀ tí ó sì sábàbí téèyàn fi pàdánù dúkìá rẹ̀ kìí ṣe ń tọ́da o nínú aburú tó tún wà nínú ìṣàbọ̀sọ́lọ̀ tá a fi gbọ́dọ̀ jìnnà sí òun náà ní kí gbogbo àwùjọ tó bá ti ń ṣẹbọ sọlọ. So tí wọ́n ti ń pè nǹkan mí yàtọ̀ sí Allah tí wọ́n wárí fún nǹkan mí yàtọ̀ sí Allah tí wọ́n gbé ẹ̀tọ́ Allah tí wọ́n gbé lọ bá nǹkan mí wọn ò ní ní fọkànbalẹ̀ mẹ́ pàkàlẹ́kẹ́ ọ̀pọ̀ mbẹ́ nítorí pé kíni ọlọ́ni alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ìṣẹbọ sọ́lọ̀ àwọn nìbalẹ̀ ọkàn jẹ́ tiwọn wọn lẹni tí ó sì mànà nísìnyí tí àwùjọ bá wà tí wọn ti ṣẹbọ tí wọn ò sì fi nǹkan kan tí wọn ò fi tamá à ń ṣẹbọ ìbalẹ̀ ọkàn wà láwùjọ náà oníṣẹ̀lẹ̀ ńjọ́ kan pé afẹ́ bọ kínní kan wọn ní èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wọn ó lò sí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wọn ó lò sí ta lóde máa kì í máa ṣe wúrẹ́ mẹ́ẹ̀ẹ́dógún èèyàn mẹ́ẹ̀ẹ́dógún kálukọ́ ma wọ́n dúró wọ́n sì laago mẹ́fà sáago mẹ́fà òde gbọ́dọ̀ ti dá wọ́n wá sọ pé kò sí kò sí bá fún olúwa ẹ̀ wọ́n sọ fún ọpọ ọmọ ní òmùọ́ nítorí ìgbà tí ọba ti sí ìmánì tí ò sí tẹ̀wọ̀ hìn àti máa kó afẹ́ fi ẹ̀sẹ̀ tutù ọ̀rọ̀rùn kò ní sí fọkànbalẹ̀ kò tún ní sí fọkànbalẹ̀ níbi tábọ̀ bá ti pọ̀ ọ̀rọ̀ ní ti tọrọ wọ́n ti máa lérí síra wọn àfi tíṣọ̀gọ́ ọ̀bà tẹ́ máa iṣẹ́ wo wá ní ṣe tẹ́lẹ̀ náà níṣẹ́ nìkan kú sétí odò òun jẹ́ mùsùlùmí àwa mùsùlùmí bá lọ gbé àní ká wẹ̀ ká fa aṣọ ọ̀gbẹ̀yìn wé la ká sì sọ̀látù jánásà sí lára àwọn tí ń bodò bá dé wá kékeré ni ẹran wa ẹran ẹ̀yin wo ẹ̀yin gẹ́gẹ́ bí kìnìún ti sọ dẹnu gbó ẹ wá lẹran yín lẹ mùsùlùmí lẹ lẹ́yìn àwọn làwọn gbọ́dọ̀ gbé à tí eégún yín bá dàn wò yóò dé èèyàn mùsùlùmí lélẹ́yìí ẹ rí i pé ń bẹ̀ làwọn kan ti máa fà sẹ́yìn pé ẹ ṣe kínní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn kínní wọn lè máa pa wá o àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> nígbà tí ọba ti sí tawhid tí ò sí imáàni tí ìṣẹ́bọ bá ti wà ìbàlẹ̀ ọkàn ní sí ọlọ́run bá ká dára pé nìkan náà kù ń jọ náà nínú àwọn èèyàn tí wọ́n ní ẹ tó bẹ́ẹ̀ wọ́n bá ní tọ́ ọbẹ̀ rẹ̀ nu o eléyìí náà sì kejì ọlọ́run lọ́mọ <laughs> bẹ́ẹ̀ sì jà àwọn ló kù ọjọ́ tí wọ́n sì kú náà wọ́n kù torí ẹ̀ ló ti jẹ́ pé tí kò bá ti sí gbígbà fọlọ́n lónìkan táwọn bá ń ti mórogún mọ́ ìjọsìn fọlọ́n kò ní sí fọkànbalẹ̀ ọ̀rọ̀ ní ti tọrọ ẹnìkan taka sí ọ pé ó rí ọmọ kó o ti forí jálẹ̀ agbọ́n dandan àtàrí rẹ̀ ó di kókó nítorí pé tí ọba ti sí gbígbà fọlọ́n tí ìṣẹ́bọ́ bá ti jẹ́ pòun lójókòó ẹ̀ ní nífọ̀kànbalẹ̀ ẹ fi hàn jẹ lè máàmù lásán yóò dogun dọdẹ lù ẹni tó fẹ́ ṣe lè máàmù tí wọ́n máa ké fati àbá yọba di pé ẹ fi mí jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo yín lẹ́yìn àgbẹ̀kù torí pé kò sí tauhid yọ jẹ pé oògùn lásán lóòótọ́ ni yọba di pé ẹnìkíní sùn ó ṣubú ọ̀yà àgbẹ̀kù ẹnìkejì náà yà àgbẹ̀kù mọ́tíláṣí ọba di tí wọ́n gbé ti pa pé tẹ́ ẹ bá débẹ̀ bàbá pààgùn burúkú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ wọn níbi kan wọn ni kírun kó kú ẹ gbọ́rọ̀ subhanallah torí di eléyìí nínú aburú tó tún wà ń bẹ òun náà ni pé tá à ń bá ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́ tá a bá dínà sí ṣiṣẹ́ bọ́ sọ́lọ̀ ìrànlọ́wọ́ ni wà torí ẹ̀ lè máa takò tọ́lọ̀ kẹ́kọ̀ọ́ sí tọ́lọ̀ kẹ́ wá fẹ́ kọ́lọ̀ ọ̀hún wọn ní kẹtó jẹyàn ẹkọ yìí sọlọ àwọn sọkúsọ burúkú tó ń sọ ẹni tí wọ́n mọ̀ nípa ẹsẹ tí wọ́n máa ti àwọn èèyàn lọ́nà pé ọkọ yìí sọlọ ná ẹgbọrọ tó o bá fẹ́ dé èèyàn ọ dé èèyàn nígbà tí wò é sì ní ọ̀daràn ọ jẹ èèyàn bíi búrẹ́dì ẹgbọrọ ọba jẹ kó fi ọsẹ sáǹpù tó èèyàn ni wọn náà ẹlòmíì tó èèyàn tí jẹ torí délé ìtàǹbá ń wárán lọ́lọ́dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ jìnnà sí ń tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ torí pé èèyàn bá fẹ́ gba ń tọ́wà lọ́dọ̀ ọlọ́run èèyàn ó sì ń tọ́lọ̀ ń fẹ́ ọ̀wá náà ń kọ́ àbẹ́nìkan bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ wa ní sísìn bu wa sẹ́fù ẹ̀yin náà ní fún níjọ́ gbé ndàlù anabi wa muhammed sallallahu alayhi wa sallam ńgbà tí gbogbo wa bá sá dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tá a ti tọ gbogbo àwọn anabi tí gbogbo wọn sọ fún àwọn olè sípẹ̀ tá anabi wa muhammed sallallahu alayhi wa anabi ó sọ pé analaha analaha èmi ni màá ṣìpẹ̀ èmi ni màá ṣìpẹ̀ anabi ó lọ sábẹ́ àga ọlọ́ọ̀lọ́run ọba wa yóò sùn forí kalẹ̀ ó ní màá ma wá yin ọlọ́run pẹ̀lú àwọn gbólóhùn ẹ̀yìn tó ṣe pé ń dá apá kan nínú rẹ̀ màláyé ń bì anabi ò ní kọ́kọ́ tọrọ pé òun fẹ́ ṣìpẹ̀ ọlọ́run náà rẹ̀ sọ̀sọ̀ fún pé gbé orí sókè tọrọ ń tọ́ bá fẹ́ tọrọ á dáhùn béèrè á fọ ṣìpẹ̀ fún wọn á gba ìpẹ́ lórí wọn ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run yóò ṣe tọlọ yìí ṣe kó fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọkọ yìí sọlọ àfi tó bá kó àwọn àlìjánu ni wọ́n ń tẹ̀lé. akramakumullah ẹ rí i pé gbogbo ẹni tí nínú aburú tó wà nínú ṣẹbọ sọlọ ó ní pé ìṣẹbọ sọlọ òun ló ju gbogbo ẹ̀ṣẹ̀ yòókù lọ tá a máa ń ka ẹ̀ṣẹ̀ tá a ń kẹsẹ ìṣẹbọ sọlọ wọn kọ́kọ́ kà torí ẹ ẹ jẹ́ kí a kè sọ̀rọ̀ ara wa ẹ jẹ́ arántí nígbà tá a bá kú àwa nìkan ládàá wà nù sàárè wa àwa nìkan ládàá mọ ìgbádùn tá a bá sẹ́ńtì ó jàrí gbádùn àwa nìkan ládàá jìyà tá a bá sẹ́ńtì ó jẹ kọ́rọ̀ ọwọ́ já kọ́lọ́ má ṣe tiwa bẹ́ẹ̀ kóníkálukú wa ká ronú nípa àtúbọ̀tán wa láyé ń bí èyí fẹ́ tètè gbọ́rọ̀ torí tí ìyàrá fẹ́ gbọ́rọ̀ àwọn kan bẹ láyìíká rẹ̀ tó ọmọ sọ pé ẹ má dáhùn ẹ má tẹ̀lé gbogbo kíni gbogbo ilé àjáwé sóbì ni tó a máa ń gbà tó bá dòdòdó tán nítọ́kàn ṣẹlẹ̀ ní pé nìkan òde sáré rí kọ́ padà wá jábọ̀ ọ̀pọ̀lọpọ̀ lágídí láyé ọba ti gbọ́rọ̀ torí di eléyìí kọ́lọ̀ mẹ́sẹ̀ wá ládọ́rùn mọ́tọ́ èèyàn gẹ́gẹ́ bí ọmọ èèyàn yóò ṣàṣìṣe ṣùgbọ́n èyí burú nínú àwa aláṣẹṣe làwa dá ìtúbá ká jáwọ́ nídìí rẹ̀ abẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́lọ́run ẹlẹ́dàá wa kó fún wa ní dáadáa sí ó lé wa dènà sí gbogbo àìdá àìdá ó kéré ni àbí ọ̀pọ̀ àbó tóbi ọlọ́run dákun sí wa ìlú ifán eléyìí tá a wá ọlọ́run ẹ̀ dá wa àlékún àlùbáríkà ọlọ́run ọba kó ṣe sínú ìlú náà àlékún dàgbàsókè ọlọ́run ọba kó mú bá ìlú náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó jẹ́ kí ọwọ́ oníkálukú wa kó máa ròkè ọlọ́run kó má ṣe dá wa dá bùkátà wa sọ àwọn bàbá wa ọba nílùú fáníbí tí wọ́n dìde tí wọ́n gbéra wa síbi ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí yìí yọ̀ a sì bá wọn dúpẹ́ torí pé sàsọ́ba nílẹ̀ káàró òjìrè yìí ní máa rọra rẹ̀ pé kémi náà lọ gbọ́tọ̀ lọ ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run ẹlẹ́dàá wa tọ́ba wa rọ̀ wọ́n tí wàá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run kọ́ máa dà wọ́n dáàbò káta wọn ọlọ́run ẹlẹ́dàá wa kó ràn wọ́n lọ́wọ́ wọ́n jẹ́ àtùpà ńlá tí fi ní mánà tí gbogbo mẹ̀kúnnù wa tí wọ́n fi máa ṣe bọ́lọ̀ tí ṣe ń fẹ́ àti ní ìbámu pẹ̀lú ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́ dákun kọ́ má túlù ká mọ́ wa lórí ọlọ́run dákun má túlù ká mọ́ wa lórí ọlọ́run má túlù ká mọ́ wa lórí gbogbo àwa jàmáà náà ọlọ́run ọba ẹlẹ́dàá kó gbọ́ bùkátà wa ọlọ́run kó gbọ́ bùkátà wa kó má ṣe dá wa dá bùkátà wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا نعم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد àwọn abéèrè tí ẹ ṣe àwọn abéèrè yẹn bí ìgbà tí ẹ ṣe gbogbo béèrè tẹ ní. níṣe pé bẹ́yà nínú ìgbésí ayé àtún ní wàlú ìmá so kò nídìí pé ká ẹ ṣe gbogbo ẹ̀ ń gbóná gbígbóná báyìí tí ẹ bá fẹ́ káwọn èèyàn gbẹ́sìn yìí tẹ́ǹsì fẹ́ kún ọ tẹ̀lé so pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀ máa ṣe torí gbogbo nǹkan tẹ́ ń béèrè yìí ń tọ́ hàn sí mi ni pé púpọ̀ yín náà máa dáhùn rẹ̀ àmẹ́ ń fẹ́ kún ọba yín sọ fáwọn èèyàn tó máa béèrè nù kí ẹsẹ pé béèrè tẹ́ntì ọ̀mà so àwọn èyí sí wọ́n sì ń rán àwọn àǹsẹ́ bá wọn rò pé yé kò sí ní táwọn èso kò kàn wá so àmọ́ ẹ̀ lè ẹ̀ tó rán wa ṣẹ́ so nǹkan tí tẹ́yìn bá fẹ́ nísìnyí gbogbo àwùjọ gbogbo àwùjọ Yorùbá wọn ti ń dọ̀bálẹ̀ gbogbo àwùjọ Yorùbá wọn ti ń kúnlẹ̀ so àwọn sì kà á kún pé kò bẹ̀sìn àwọn jẹ́ sẹ́yìn tí wọ́n gbẹ̀sìn yìí ẹ ti mọ̀ pé kò dá nínú ẹ̀sìn ẹ fi àgbọ́yé tó péye ṣàlàyé fún wa ni torí pé tí ẹ bá ní ẹsẹ̀ béèrè ń là á náà kó dálẹ̀ so ẹ níjẹ́ káwọn ẹni ọ̀sẹ̀sìn ọ̀sẹ̀sìn rò pé ń yé wa gbogbo àwọn béèrè tí ẹsẹ̀ ń bì kíní kan ọ̀sẹ̀ dúdú ta ló ní kọ́ wọ ẹsẹ̀ dúdú ẹ máa béèrè àwọn béèrè. níbèrè pé ó wù mí ó sì dùn má mi pé káwọn èèyàn mi náà mọ̀nà ṣùgbọ́n kì í ṣe pé ní gbígbóná gbígbóná torí tá a bá kó dálẹ̀ lọ́jọ́ kan náà gbogbo wa náà láti ló ti jẹ́ anabi muhammed sallallahu alayhi nígbà tó rán ibn jabal abu musa al-ash'ari tó rán wọn lọ sí yemen anabi sallallahu alayhi sọ akọ́kọ́ tó kọ́ pé wọn ọ̀nà ni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah sábàjọ ní o tí wọ́n tẹ̀lé ọ wàá fi yé wọn kọ́lọ́n tó ti ṣe sọláàtì wákàtí márùn lọ́ràn yẹn lórí wọn ṣé sọláàtì yẹn ò tí ì jọ́ràn yẹn níbẹ̀rẹ̀ ó ti jọ́ràn yẹn sábàtú wa sọláàtì wọlé wàá fi yé wọn pé zakat wọn ń pè lẹ́yìn at-tadarruj fi da'wa a máa ṣe da'wa ama máa yọ ẹsẹ̀ kọ̀ọ̀kan lẹ́kù a máa yọ ẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ́kù torí pé yóò jẹ́ kí àwọn èèyàn tí wọ́n fẹ́ tún ṣe àwọn ọmọ táwọn ń ṣe láìda ìwọ ti mọ̀ láìda ìwọ tó wà mọ̀ láìda o gbọ́dọ̀ mọ̀ ọ̀nà tó gbà lè ṣàlàyé rẹ̀ tí o bá ọ̀nà tó gbà tó fi lè ṣàlàyé rẹ̀ àwọn yóò kórìíra gbogbo ẹ̀sìn yẹn ẹ jẹ́ ká máa gbìyànjú kó pé àwa gan alára tá a fẹ́ pèèyàn sẹ́sìn so akọ́ ọ̀nà téèyàn máa ń gbà péyàn sẹ́sìn yóò bá ti ń dọ̀bálẹ̀ yóò bá ti ń kúnlẹ̀ àwọn gangan fúnra ara wọn àwọn náà náà sọ pé ìdọ̀bálẹ̀ ṣe wà ìtọ́yọ̀ jẹ lọ́yọ̀ ń wà wọ́n yìí sọ pé ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ so gbogbo ẹ̀ náà ni yorùbá mà so nísìnyí àwọn afẹ́ sàlàyé ló kọ ẹ̀sìn sàmùkínú àṣà wọn wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì tún dọ̀bálẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì tún kúnlẹ̀ àwọn afẹ́ sàlàyé nínú ẹ̀sìn sọ ẹni tó fẹ́ sàlàyé nínú ẹ̀sìn yọ gbẹ́sìn náà yé tiẹ̀ náà fúnra rẹ̀ torí ké ńgbà míì ẹ má gbàgbé pé ìjẹsìn mú wa bó ṣe dáa tó ẹlòmíì ń ṣe kéṣe nítorí ẹ̀sìn àfi nítorí pọ́ bá àwọn àwọn akó náà ti fẹ́ yàtà òun wò pọ́ bá mu lòun fi ń ṣe nǹkan mi kì pé ń ṣe dọ́kàn dọ́kàn dọ́kàn dọ́kàn ẹ̀sìn ni mò ń ṣe tó àwọn eléyìí léwu nú ẹ̀sìn ọlọ́ọ̀ torí ẹ islam ó ń gángan lẹ́sìn tó kọ́ wa ká sàpọ́nlé àgbàlagbà kò dájú pé lè rí ìlànà kan mú wa tó dàbí islam nínú ẹ sàpọ́nlé àgbàlagbà fọlá ìkòsí a ti ṣàlàyé léyìí nínú tírà wa tá a kọ nípa àdájọ́ ìkúnlẹ̀ kò sí ìlànà náà láyé tó ní kí a ṣe àpọ́nlé àgbàlagbà bí islam débi pé anabi sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tó fi kọ́ wa ó ní laysa minna man la yuwaqqiru kabirana wa yarhamu saghirana wa ya'lamu li'alimina kò lè jọ́kan nínú wa gbogbo ọmọdé tí kì í bá ṣàpọ́nlé àgbàlagbà àti gbogbo àgbàlagbà tí ó láàánú ọmọdé wọn fi kálukú tiẹ̀ ìwọ ọmọdé wàá ṣàpọ́nlé àgbàlagbà ìwọ àgbàlagbà wàhálà àánú ọmọdé ìwọ tọ́ọ̀mà ọmọ ẹ̀tọ́ olùmọ̀wá fún gbogbo eléyìí ni islam mú wa islam ò sì mú wa ike nínú tẹ́ wa máa fi máa ṣàpọ́nlé àgbàlagbà ìkúnlẹ̀ wa ń bẹ ìdọ̀bálẹ̀ wa ń bẹ eléyìí àṣà tó takò ẹ̀sìn ni tásà bá takò ẹ̀sìn ọ̀nà wo la fi bọ́ lọ́wọ́ àṣà tí ó fi jẹ́ pẹ́sìn là ń ṣe àmà ṣàṣà lásán torí pé àṣà tí ọba takò ẹ̀sìn islam ó sọ pé kẹ́ fi sílẹ̀ tí ọba wù ọ ṣe ló kù àní ìsìn ìfìlà gọ̀bí wa táyìn dẹ́ ta ló ní kọ́mọ́dé ńbọ ló ti takò ẹ̀sìn rẹ so ẹni tó bá wù ní kò wù mí dé mi dé ó wù ọ dédé so àmọ́ ní ìsìn yìí báyìí kádọ̀bálẹ̀ kákúnlẹ̀ àṣà ni kákúnlẹ̀ gan kìí yorùbá àṣà fúlàní wọ́n yà lónìí lásà ti yorùbá o tó bá fẹ́ pọ́n àgbàlagbà lé lásà yorùbá ní fọkùnrin obìnrin ni ó fi orúnkún rẹ̀ méjèèjì ni ó fi kúnlẹ̀ so mùsùlùmí wà là wa islam wà wá gbà wọlé báwo ní tìṣe wàá fi yé yín ńkọ̀kọ́ lò nítorí pé kìí ṣe gbogbo ẹni tó mú òótọ́ ló lè lò ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ lòun náà ń ta kò dodo tó sì máa kó dodo ni sèmi ọ̀kọ̀kọ̀ lò màá sì ṣàlàyé ah mò ń kúnlẹ̀ fún bàbá mi lánàá mò ń dọ̀bálẹ̀ fún ya mi lánàá ìwà ń dọ̀bálẹ̀ lónìí ìní kúnlẹ̀ lónìí àlàyé o ẹ ṣàlàyé fún wa. ah kò sí ní tó burú náà kẹ́yìn òbí mi mùsùlùmí kẹ́mi ó sì gbọ́ ìsìláàmù yẹn yé jù yín lọ kí ló burú mẹ́. nígbà tó ṣe pé kò burú kọjá pé ní tẹ́ ẹ bí mi ẹ lówó tó mi àbó burú ó ti wá burú pé èmi tẹ́ ẹ bí kí n gbọ́ ìsìláàmù yé jù yín lọ torí pé lẹ́yìn náà wà lọ́dọ̀ àwọn bàbá màmá náà o àwa la bí ọ mùsùlùmí ọ wà lè sọ fún akọ ọmọ ìsìláàmù jù wá lọ àmọ́ àyè mọ yọ ọsọ ju ọsọ lọ yọ ọmọ ju ọlọbàjẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá wa alihamudulilayi ikú ẹ bí ọmọ yín lórí islam ṣùgbọ́n ojú kan náà lẹ́ẹ̀dì wá bí àga bàbà. sẹ́mi pé tí bá ti pàánù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nu wa lásìkò tá a fi lè lọ gbọ́rọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wa tán bá ní wọ́n rìlíìsì rẹ́kọ̀dù tuntun kálukú lọ pé sẹ́nu títì wọ́n lọ wò ó tán bá ní orin fújì tuntun jáde àwọn náà lọ wò ó wọ́n sì ti há sórí lẹ́ẹ̀kan náà wọ́n wá ní gbogbo wa ọmọ fati àke mọ́ṣáláṣí kan ní ká máa wá kọ́ fatia torí gbogbo alágbọ́dọ̀ kéénu sọ́lá ẹ̀yin mélòó lẹ́ẹ̀ lọ bínú lẹ́ẹ̀ bínú pé ah, abẹ́ẹ̀ ti ra ọmọ wọn ọmọ wọn ara wọn tani ọmọ fatia kí tá a sì ń ké wọn tó bí bàbá so gbogbo irú àwọn nǹkan wọn yẹn á pa àṣà tìfẹ́ sìn ó ní í ṣe pẹ̀lú ń tà ń sọ náà nítorí pé àṣà á lè ṣàṣà wàlìjẹ́nà ẹ̀sìn láti táàfin wàlìjẹ́nà àṣà sì máa mumú láyé àwọn ẹni tí máa ń ṣe é tó bá yẹ pé bí àṣà ti ṣe mumú láyé ẹni tí ń ṣe lẹ́sìn náà bá mumú láyé àwọn ni wàláhì islam ó ti lọ wájú ju bó ṣe wà lọ láwùjọ wa ẹni tó mọ̀ sọ pé àtàbàbàwò ní bàjẹ́ lójú òun ó kèké sìn ọlọ́run sì bàjẹ́ lójú ẹ̀ kò burú. màá fi eléyìí pàkíyèsí àwọn tá a bá já síwájú ẹ̀sìn bí àwọn lè máàmù lè máàmù àwọn olùmọ̀ olùmọ̀ alihamudulilayi gbogbo àwùjọ lẹ́rọ olùmọ̀ nípa ẹ̀sìn ẹ̀yin fúnra ara yín ẹ kọ́kọ́ nípinnu ọkàn òbúkátà kí àwa sọ̀rọ̀ àwa dóúnjẹ ara wa lábẹ́ àbúradà Islam. ẹ kọ́kọ́ nípinnu ọkàn ẹ̀yin fúnra ara yín ẹ̀yin iṣẹ́ rẹ́sì yìí tá a bá dúró tá a ṣe lódodo láṣọrí rẹ̀ àmọ́ tá a máa ṣe ń ṣe pé ẹ̀ ǹtọ́gbà nídàárẹ̀ òótọ́ ni ẹjẹ́ máa sọ ẹ mẹ́ta sọ torí òótọ́ lọ́pọ̀lọpọ̀ ń sọ so ẹ ká lè sọ òdodo àwọn ọmọ adarí tí wọ́n ń wàláhì wọn sọ̀tà yín ọkàn jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nu wọn wọn àmọ́ ní sálẹ̀ gbà sàlàyé ni garagara ti ń bẹ fọmọ mi gbígbóná gbígbóná ń bẹ fọmọ mi tí gbogbo náà máa ń sèse láyé tó bá mọ láwọn ọ̀dọ́ nìkan tágbàlagbà ọba kún wọn àṣìṣe ọ̀pọ̀ wọn máa ṣi ẹsẹ̀ gbé sẹ́yìn tẹ́ jẹ́ lè máàmù lè máàmù àtàsíwájú aṣíwájú ní ẹ̀sìn ẹ má sọ̀rọ̀ ayé dọ̀tá àwọn ọmọ yìí àwọn ọmọ yín ni wọn. ara ìfi ẹsẹ̀ ẹni lé ojú ọ̀nà tẹ́ ẹ sí fún wọn nídàgbàsókè bá yẹn ṣe pé nǹkan kan lọ mú wánu sọ́mà àgbọ́yé ẹ̀sìn tó ṣe pé wáyà ọ̀pọ̀lọpọ̀ nínú tiwa náà a ti gbọ́ yé rí àmọ́ kọ́ jẹ́ pé àtàwọn akọ sí kọ̀dù yé táwọn ọmọ yìí kọ sí torí pé bọ́pọ̀lọpọ̀ ṣe ń gbàgbọ́ yé lónìí ó púpọ̀ pé nítorí bá ti mà fi ṣiṣẹ́ kọ́mọ́dìbàlẹ́jọ́ ẹ̀yin tẹ́ wá jẹ́ lèmọ́mù lèmọ́mù àtẹ̀yìn àfa àfa olùmọ̀ọ́yẹ́ ẹ̀yin ní kẹ́ kọ́kọ́ síwájú. ńbọ̀lọ́wọ́ àánú Islam náà pé ká kúnlẹ̀ ńbọ̀lọ́wọ́ àánú Islam náà pé ká dọ̀bálẹ̀. àṣàlẹ̀ lẹ́yìn àṣàbàṣì ti takò ẹ̀sìn wa ẹ̀yin ẹ̀ síwájú kẹ́wọ́ báwọn ọmọ yẹn wọ́n yẹsẹ̀ kúrò lójú ọ̀nà tẹ́ bá fi wọ́n sí. awuyewuye ó dínkù kò ní sínú pé ọmọ kan ó dúró ọsálámà pé àwọn ọmọ bú àwọn ọmọ ẹni tẹ̀lé firawuna ẹ̀kọ́ àwọn fàdúkú. torí pé kò ní jọ bí ìgbà tó ṣe pé àwọn bàbá bàbá lọ lọ́tọ̀ àwọn ọmọ àwọn lọ lọ́tọ̀ kò yẹ wa o kò yẹ wa ọ̀tá ló yí wa kó láwùjọ Yorùbá wa yìí kó wá jẹ́ pé àwọn mùsùlùmí náà ní nǹkan tá a mọ̀ pé bí Islam ṣe wí náà àwa tún sọ̀rọ̀ àwa dọ̀tá lórí ẹ̀ kò yẹ ṣe é máa pé nìsín nínú ẹ̀kọ́ ẹ̀sìn àwọn olùmọ̀ sọ wípé ọlọ́run fẹ́ kémi náà ṣe dáadáa ìsìn fẹ́ kí n pè yẹn lọ sí di dáadáa ó di mélòó ó di méjì èmi tí ọlọ́run fẹ́ kí n ṣe dáadáa ń tì máa ṣe ṣé àìtì máa ṣeun ó yẹ kó mú kí ahọ́n mi ọ̀rọ̀ láti pè yẹn lọ sí di rẹ̀ wọ́n ní kọ̀tọ̀ tó ń tí kí n ṣeun mo gbọ́dọ̀ tún fi yáwó yẹn pé òótọ́ ni níta àwọn ọmọ yẹn ṣe òdodo ni àwọn náà ń bẹ lọ́n kọ́lọ̀ níta àwọn ọmọ ṣe aburú ń dínkù. ẹni tó dáa jù nínú wa lẹni tó ń ti pa méjèèjì pọ̀ ń pè yàn lọ sí di kí wọ́n má ṣe òun náà sì ṣe so àwùjọ ń dànù torí pé tá a bá kó dálẹ̀ tá a tuntun sà á ní rẹ́ẹ̀rí fún nǹkan míì tá à ń ṣe tó takò ẹ̀sìn ọmọ tó ń sì ti gbẹ́sìn yìí torí pé nǹkan wọ̀n da kò ní í pa ntí wọn lọ dáa tì kó nà ọmọ wa ṣèṣì ọ̀dà ajẹ́pọ̀nà tá a lè gbà ni pé ẹ sì máa bẹ nípò pàṣípàájú náà nìyí lópin ìgbà tẹ́yìn náà bá dúró déédéé gẹ́gẹ́ nàbì sallallahu alaihi wasallam sọ ọ ní khiyarukum fil jahiliyyah khiyarukum fil àwọn ẹni tó bá dáa jù nínú yín kí islam ó tó dé àwọn náà ni ó tún máa jẹ́ ẹni tó dáa jù lẹ́yìn ìgbà tí islam dé lópin ìgbà tí àwọn ẹni tó dáa jù kí islam ó tó dé òun wọ́n padà dẹni tó kọ́mọ̀ nípa ẹ̀sìn. sọ́njọ́ táwa náà bá ti fira wa sípò pé èèyàn ni wá a lè láṣìṣe àṣìṣe wa ọgbà tún ṣe a sì fààyè lẹ̀ kò ní máa ṣe àtakò torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ akúnlẹ̀ àdọ̀bálẹ̀ kìí ṣe ń tọ́yẹ ká máa ṣe béèrè nípa rẹ̀ máa o kò sínú islam islam ọ̀faram kò sínú pọ́ńsàpọ́nlé àgbàlagbà ní abẹ́ aburada islam àmọ́ lábẹ́ aburada àṣà nǹkan mi lélẹ́yìn so ẹ ti ká mọ eléyìn bá wọn ẹ̀yin bàbá màmá tẹ bí àwọn ọmọ yín ẹ má jẹ́ ẹni tó ṣe pé látàrí pé ń gbé àṣà lárugẹ ẹ máa ṣépè fọmọ yín o pé à ah, ọmọ yìí báyìí ọmọ tó yẹ kó wọn ti fi ṣe nǹkan oṣù dànù ẹ ń gbàtà bíi tí ò kúnlẹ̀ àbí kò dọ̀bálẹ̀ ẹ dákun tó rọ lọ tọ́lọ̀ nǹkan lọ́ba kẹ́ máa dọ̀bálẹ̀ kẹ́ máa kúnlẹ̀ ẹ ní gbé lárugẹ tó bá àbùrọ̀mọ́ ṣépè fọmọ rẹ̀ àbùrọ̀mọ́ ṣépè fọmọ rẹ̀ nítorí pé ń tẹ̀lé tọ́lọ̀ àbùrọ̀mọ́ ṣépè fọmọ rẹ̀ nítorí pé ń tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tọ́ bẹ́ẹ̀ náà ni kéèmì ọmọ pé wọ́n ṣèbéèrè wọ́n ní kí ni ìdájọ́ káwọn ti sọ̀láàt lẹ́yìn ẹni tí ń yẹ nǹkan wò wọ́n ní máa tẹ ìpẹ́ ó lè jẹ́ pé wọ́n fi ń ṣèṣirò bí nísìnyí ọmọ lọ sùkúlù wọ́n á ní kó fi agolo márùn kún márùn sọ ọmọ ọmọ bí ó ṣe ṣirò rẹ̀ sẹ́wọ́n ká lè fàlà márùn one two three four five ká tún fa five mi kápọ̀ ọmọ bá kápọ̀ kó di mélòó kó di mẹ́wàá àmọ́ kéèyàn wá jẹ́ pé òun tẹ̀ yẹn rìn ló kọ pé òun fẹ́ fi máa ń tọ́pa má a mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ nítorí pé irọ́ lásán kò sẹ́ni tó máa ń tọ́pa má. walau kuntu a'lamul ghaiba lastakthartu minal ghaib wa ma massaniya su. ànábì lọ́lọ́run ní kò sọ fún wa bá tó bá jẹ́ pé mi bá máa ń tọ́pa má ni oore mi ìbá pọ̀ aburú ìbá ti ṣe mí ẹnì kan ò sí tó máa ń tọ́pa má o ọgbọ́n àti wóúnjẹ ni ìyẹn wá ń wóúnjẹ gbọ̀nà tí ọ̀dà ìyẹn máa wóúnjẹ gbọ̀nà tó da ni torí pé ẹni tí máa ń wá oúnjẹ gbọ̀nà tí ọ̀dà ó ṣera rẹ̀ àdúrà rẹ̀ ò ní máa gbà ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wasallam sọ nípa ẹni tí máa ń rìnrìn àjò tó bá dé tó yẹ pé yọ gbọ́wọ́ sókè yọ máa bẹ lọ tó yẹ pé Ànábì ni wa mat'amuhu haram nínú tí máa kọ dínà kájú ọgbà oníkọjẹ pé ọ̀nà tó ń gba àrùn jẹ ọdọ̀tì. ọ̀kan náà sọ̀hábà wọ́n sọ fáwọn sallallahu alaihi wasallam ó ní bá mi bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́wọ́ gbàdúrà mi. anábì ni atib mat'amaka takun mustajaba ad-da'wa jẹ́ kí oúnjẹ tó máa jẹ kọjá ń tọ́ máa ọlọ́run máa gbàdúrà rẹ̀ tòtò máa jẹ́ pé owó mọ̀sẹ̀yà ń wò lọ́ máa ń jẹ owó dọ̀tí lọ́ ń jẹ nítorí pé ìwọ ń sọ pé ọmọ ń tọ́ pamọ́ tó sì dá nǹkan kan mà wọ́gàn ọ̀mára rẹ̀ gbogbo ọ̀nà yòówù tí yẹn bá wá gbé gbàgése yẹn rìn lásán o ó lè jẹ́ ló máa ń lò ó lè jẹ́ pé ráwọ̀ ló ń wò ó lè jẹ́ pé kùránì kò yí ó lè jẹ́ pé alákùkọ ọ̀ràn ó sì lè jẹ́ lẹ́ni wàhálà gbogbo èyíkéyìí kọ́ máa lò òun náà sọ pé òun máa ń máa nì fi sọ fún wọn pé ẹni tí wọ́n á kò sẹ́nìkan nu wọn tó máa ń tọ́ pamọ́ bóyá nìkan sì wà ń kalẹ̀ ń bì tó máa ń tọ́ pamọ́ torí mi ní béèrè kan àbẹ́yìn náà ò ní béèrè mo rò pé yé irọ́ lásán ẹnìkan ní tìmọ́tì ẹ máa ń sọ báyìí kí ni kí ni màá ṣe náà rí màá fọ́ létí ni ọmọ pé màá fọ́ létí ìwọ́tọ̀ máa ń tọ́ pamọ́ tí mo fi gba etí ẹ ọmọ kẹ́ ń gba etí ẹ ibi tí tí ronú sẹ́yìn tún kọ́ kejì fún. ẹni tí wọn máa ń kankan ti ń tan ara dànù so ọlọ́ọ̀nì kan lọ́ọ́ kí ni lọ́ọ́ máa ń tọpa mọ́ torí ẹ̀ ọ̀dà ká kíw àmọ́ dà ká ló gbọ́nà tọ́da kí ló dé tó fi jẹ́ kí táwa bá ti kíw ànífẹ́ ṣiṣẹ́ ẹlòmíì kó tó kíw kápẹ́ńtà náà sọ́kè gbogbo olú yẹn nìkan ọ̀mọ́lé kan tó ẹlòmíì bíríkìlì yẹn ni ẹnìkan ọ̀mọ́lé rẹ tó tí máa ń rẹ́lé èèyàn gbà pé náà lọ́ọ́ bí sẹ́ téèyàn máa wò pé ah, ah, ah. ẹnìkan lọ́lọ́run dá lọ́la báyìí ó sì ti lọ́ọ́ kọ́ kí ó lọ́ba pati pé kò ní í dá kábà àfáà nídìí à ń rẹ́lé pé kò ní í dá kábà àfáà nídìí à ń kẹ́lé àti kábà àfáà nísàlẹ̀ tirẹ́là torí ìjọlọ ẹnikẹ́ni tí ó bá ti ṣe sùúrù jẹ́ halal yóò jẹ́ kí ni haram anabi sallallahu alaihi wasallam ní sẹjàmà ẹ dákun kí ni sí anabi sallallahu alaihi wasallam kánabi ò tó jẹ anabi ọmọ àwọn adaran kó tó jẹ anabi ó ń ṣe káràkátà lẹ́yìn tó dé anabi ó tún ṣe káràkátà ìgbà tó ń ṣe jihad tó ń ṣe ní ọ̀ranyàn anabi ni wa ju'ila rizqi tahta dhilli rumhi. lábẹ́ bòójì ọkọ mi lọ́lọ́run mi sí jagunjagun là nàbì sallallahu alayhi tààlà afẹ́ fi tiwa jọ. ẹ sì mà pé gbogbo à jálàbí à jálàbí ọ̀pàrọ̀ náà ó sì di ọ̀fálè ó sì di ẹni tó ṣe pé ó ń ṣe àmúlòmálà tó gbogbo nǹkan tó lọ́n ọ̀fẹ́ náà lọ́ọ́ máa ṣe. ẹni tí ń sin lọ́n tẹ́rù ọlọ́run ọba ń bà ń gbogbo gbà kọ́ mọ́ bó wọn rọ náà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù. bó wàá lẹni tó jẹ́ pé gbogbo kàtàkàtà rádaràda náà ló fi gbèsè ayé sí kọ́ lọ́n sànù wa. wọ́n lọ ṣe dúdú sáwọn lè máa wẹ̀ kí ló ṣe dúdú àti funfun. wọ́n ń tọ́sẹ̀ kan náà ní ìsìn wọn ní dúdú òsù. àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ àbẹ́ẹ̀gẹ́ tà lẹ̀ kí lọ́sẹ̀ dojú ṣé ètè ẹgún orí ọká mọ́ àbórí ejò ṣòwòn tẹ́lẹ̀ kẹ́ ẹ sì torí kẹ́ ẹ ní láti sojú abẹ́ kòkò yé mi ọṣẹ dúdú rú èwo ẹjẹ́ ajó yé wa ọṣẹ dúdú tí Yorùbá máa ń ṣe yẹn tá ń ṣe tà táwọn ẹ̀yà púpọ̀ náà ń ṣe tà kì í ṣe pọ̀ wọ bó ṣe jẹ́ ọṣẹ yẹn ìlọ́jẹ́ wọ̀ kí lọ́sọ̀ dé wọ̀ kí lọ́sọ̀ dé wọ̀ àmọ́ tẹ́ bá mix nǹkan kan mọ́ láwọn nǹkan tó lè sọ di tó lè sọ lílo rẹ̀ di ìwọ̀ òní ọ̀sọ́ di ìwọ̀ ẹ̀yẹn sọ ntẹ́yìn mísì má ti yín. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. tí a mọ̀ kí wọ́n lè gún nǹkan mọ́ lọ́ọ̀sì náà wọ́n á máa gún mọ́ imperial leather àbẹ́yẹn ọ̀gbọ́n rí so ẹ̀ ń sì sọ pé ṣe tútù àbá ẹ̀ fẹ́ káwọn ọlọ́sẹ̀ ọ̀tá àmà ni so ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní sáà lè kóbì pamọ́ sáà pamọ́ gbogbo tó bá jó ń jẹ haram ni lábẹ́ òfin ọlọ́run ká kó pamọ́ nígbà tó yọpọ̀ káwá máa fi sùngbà tí ọba wọn kọ́ yẹ pé gbaná láti kó jáde anabi sallallahu alayhi wa sallam ni la yahtakiru illa ẹnìkan kì í kọjá pamọ́ retí ìgbà tí ó wọ̀n àfàlásìsì alásìsì ńlá epo ń jẹ torí máa padà dóúnjẹ. so àdéhìsì tànàbí ti sọ yẹn ọ sọ náà ni lórí òróró so gánà àti epo àtòróró so ọ akárí rice ọkárí àgbàdo ọkárí ọkà bàbà ọkárí gbogbo ntí ẹnu máa jẹ tọjú oúnjẹ ṣùgbọ́n bì sóúnjẹ lóbi ni obì ń bùkátà wádìí gẹ́gẹ́ bó níbẹ̀rẹ̀ tún ṣe ṣe béèrè ó ń bùkátà wádìí sáǹfààní obì lọ́pọ̀ jù ni àbábòrò rẹ̀ àhánjọ́ tẹ bá tó ṣèwádìí nǹkan láàmàdájọ́ jíjòbì ó túmọ̀ sí kẹ́ntì bá ń jòbì kọ́ da dúró náà so sáǹfààní rẹ̀ lọ́pọ̀ jù ní àbábòrò rẹ̀ torí pé láwùjọ kan àwọn ti ṣèwádìí àwọn nàìjíríà àkànlẹ̀ sọ́pọ̀n torí ẹ̀ máa bínú pé ah, adúrò ah, igi obì ti ń bẹ lẹ́yìn kùlé mi ọ̀fẹ́ kí gbogbo ẹ̀ wá di kíni àbí òye wa ah, so torí di eléyìí ó yẹ káwọn ṣèwádìí láwùjọ wa torí kíní kan bẹ wọ́n ń pè ní nicotine nicotine yẹn ó máa ń bẹ ní tíì bíi lipton yẹn ó máa ń bẹ nínú àwọn tí mu tíì yẹn náà ó máa ń bẹ nínú nescafe náà so àwọn nǹkan yẹn tó bá ti pọ̀ lára ó níbi ṣe máa ń sọ̀yàn dà àdìkún ẹnu tí wọ́n tún dìkún ẹnu náà ní ìsinyìí so òun náà ó ní nicotine ìwé tábà yẹn ó ní nicotine nu so ìwádìí láwùjọ kan tí wọ́n etí gbin obì ó fi hàn wọ́n pé nicotine náà bẹ nínú obì so percentage rẹ̀ wọ́n sì lo high so ó mú kọjá pé ẹni tí bá máa jó obì lọ́pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí ẹni tí ń kó àdìkún ẹnu sẹ́nu náà gẹ́gẹ́ bí ẹni tí tíì tó lipton yẹn náà ti bóun náà débẹ̀ sìgá ó ti bá a ọtí ó ti bá a débẹ̀ tó yẹ pé tí ò bá sì jẹ́ obì ọpọlọ rẹ̀ ò ní charge so tóbi bá ti wá di pé ń ṣiṣẹ́ bá lára èèyàn so ó ń bùkátà fura àwọn náà nídìí láti carry eh, research work lórí ọ̀rọ̀ òbí so tó pé eh, wọ́n ní gbogbo gíní máa sowó tóbi yàtọ̀ láwùjọ tiwa so ó ń bùkátà káwọn ṣèwádìí kà muslim gẹ́gẹ́ bí àwa mùsùlùmí sẹ́wọ̀n pé ìgbà tí a ṣèwádìí ń pọ̀ ọtí ọlọ́run ló ń ṣe léèwọ̀ ìwádìí wa ni kọ́lọ̀ ló ń ṣe léwọ̀ àjìnà sí àbá àjìnà sí gbogbo káfíìrì táwọn jìnà sí wọn ò jìnà sí so bẹ́ẹ̀ náà ló bì tába tún lè ṣèwádìí bẹ̀ tá a rí pé aburú rẹ̀ pọ̀ ju àǹfààní rẹ̀ lọ anaka mùsùlùm èmi gẹ́gẹ́ bí mùsùlùmí màá ṣe kíni èmi ò jìnà sí ṣe lè ìjẹba. kọlọ ok wọn ni wọn máa ń lo òbí fún àǹkárá nǹkankan ẹ jíjẹ rẹ̀ jíjẹ rẹ̀ là ń sọ tó bá ké jíjẹ rẹ̀ ó bá máa ń ṣe ọpọlọ ní nǹkan bá ń sẹ́wọ́n pé jíjẹ náà wọ́n mọ obì fún tó bá máa fi da kọ́lọ̀ sànkárá sí wọ́n ti pé aṣọ kàmpálà nǹkan tó bá ké wọ́n fi ṣe kọ́lọ̀ sí lára nǹkan míì tún nù àmọ́ ọ̀rọ̀ jíjẹ tó bá ké jíjẹ rẹ̀ àǹfààní lọ́pọ̀ ń bẹ jù kò sí wàhálà bẹ́ẹ̀ ajẹ́kítọ́ wá pé àǹfààní rẹ̀ lọ́pọ̀ jù òun náà wọnú oúnjẹ tẹ́ gbọ́dọ̀ kó pamọ́ tó bá wá jẹ́ pé aburú rẹ̀ lọ́pọ̀ jù tí a sì ní jẹ ló ń jẹ ajá yìí pé ọ̀rọ̀ pé wọ́n fi ń ṣe kọ́lọ̀ sásọ kò sí tó dín in lọ́nà láti kó pamọ́ tẹ́nìkan ọba ti jẹ́ ma eléyìí jẹba. so wọ́n ní sáwọn lè máa sìnkú sílé orí tẹ́lá máa sìnkú sí nítorí káwọn òkú wọn má dòòsà ẹ̀rí kí bá sìnkú sílé ọ̀rọ̀ ní ti tọrọ já lójú orí abẹ́ ni a tún lè lọ sí ìdí sàárè bàbá wa pé òkú ọlọ́mọ èsùn lọ́rùn wọ́n sùn wọ́n á sàánú àwọn ọmọ rẹ̀ ẹ mọ̀ pé tó fi kú kò sùn àìsùn yìí náà ni lórí ọ̀rọ̀ owó ó tún kú tí ẹ tún lọ́mọ sùn ẹ rà àwọn ọmọ tó láàánú ẹ ní bàbá ó tún mọ́ sùn lọ́rùn ẹ lákùn ẹ dé bàbá fún bàbá ó sùn ẹ lọ sin bàbá sórí tẹ kálukú sin. tọ́ wọ́n ní kí lọ́ọ́ máa bá lu jà kí lọ́ọ́ kí la fẹ́ máa bára wa jà sí kí la fẹ́ máa bára wa jà sí. tó nítorí pé tẹ́ bá ṣílẹ̀kùn fún ṣetán ta ni ọba yín ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀lọ́ níta sí là ń jà fún kò ní kí nǹkan kan yí padà nù gbèsè ayé wa bọ́ bá bọ́ sí wa lọ kò ní kí tiwọn náà yí padà bọ́ bá bọ́ sí wọn lọ́wọ́ kí la fẹ́ máa jà sí kí la fẹ́ máa jà sí. wàá pa jùlọ ẹ rí i pé rufan ìlóbu ẹ̀rìn so gbogbo ọyọ kájọ mọ̀ bí ìlú wọn yẹn ṣe wọnú ara wọn ní ìsìtì ìbá ti tójú yín sálẹ̀ ńgbò láwọ̀ lóbu àmà ńgbò láti bọ́ sínú ifán àmà so àwọn àwọn àwọn ọmọ fọlẹ lẹ́yìn àwọn ah, ọmọ lóbu lẹ́lẹ̀ ọmọ ènìyàn sún ẹ dákun ẹ dákun gbogbo a sì sọ èdè kanna mùsùlùmí tún ni wá sókè la fẹ́ máa jà sí nítorí tọlọ gbogbo àwọn kan tí ò ní tùmà tí ò pé ká wà lè jẹnà tí ò pé ká yẹra fún ná àwọn asọrọ àwọn àdọta ẹ ọmọ abìkan fẹfẹ bìkan a ò lè fẹ́ àwọn eléyìí a pèsè lè fẹ́ àwọn eléyìí ẹbí mùsùlùmí sókè lóde tí ò ní fẹ́ àwọn náà fẹ́ràn ara wọn a lọ máa dájọ́ fáwọn abẹ́rẹ́ rí nǹkan mẹ́ so torí délé ẹ má jẹ́ ajá ẹ jẹ́ ká máa bára wa sí ti dáadáa ká sì náwó ọ̀fẹ́ so gbogbo nǹkan tí ń bẹ́ ńlẹ̀ tí ń bíjà wàhálà yóò padà bí rẹ̀ pọ̀ nígbà tá a bá ti náwó ọ̀fẹ́ kọ́lọ́ńdà kọ́kọ́ má jẹ́ kárí àṣẹ tọ́ni so àwọn ní ti ń ṣe yahoo yahoo iṣẹ́ burúkú wọn ń ṣe o ó lè níwọ̀n o ó lè ọ̀daràn apanilẹ́kún fẹ́ fi jayé sọ́dẹ̀ mọ̀ pé àìfowó ẹkún rẹ̀ wọ́n tẹ orí alábàáwọn mọ́lẹ̀ pé bó ṣe tẹ ẹ̀ mọ́lẹ̀ ni kí ẹni tó fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ kí iye rẹ̀ ọmọ sọ títí tẹ́ fi gbowó lọ́wọ́ rẹ̀ sókú bó ti sọ fọlọ́njọ́ gbèǹde kọ́ wá àwọn lọ́ọ̀yà fún ọ̀bọ̀ ọ̀rọ̀ jọ́njọ́ àwọn owó àdánù owó fò ẹ mọ̀ pé fẹ́ ṣe rí wìtìwìtì náà ni wọ́n ń na wàràwàrà ẹnìkan ló ń fẹ́ túbà wọn ò fẹ́ ṣe má ẹ dákun bó lòun ṣe túbà ọlọ́run lọ ẹsẹ̀ méjì lọ sí i ọsẹ lọ ọsẹ yàn ẹ̀ṣẹ̀ tó ọsẹ lọ ọtọrọ àforíjì aláforíjì lọlọ èyí tó ọsẹ yàn kálukú tó gbowó rẹ̀ ọdà padà ẹjọ sà mí àdírẹ́sì ọmọ náà ni torí ọmọ àdírẹ́sì ńgbà tó fi gbowó ọwọ́ ọ̀dà ó padà gbogbo àdírẹ́sì wa sọnù ọlọ́mọdé gbogbo ẹ̀ lọ́ọ́ padà bọ̀tẹ́ àwọn tí gbowó wọn àwọn òyìnbó ni wọn ọ̀sọ́ ní kọ́ kò síbi tọ́lọ̀ ti ní kọ́ yẹn káfìrí jẹ nínú hadithil qudsi lọ́ni ya ibadi inni jacaltu inni xarumtu dulma cala nafsi wa jacaltuhu baynakum muharrama fala tadalamu ẹ̀yẹ rúmi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo wá ṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ ṣàbòsí síra yín o ya ibadi gbogbo ẹ̀yin ẹrú mi gbogbo alẹ́rú ọlọ́run àti mùsùlùmí àti káfíìrì dá lọ́lọ́run dá wa. ẹrú wa ń bẹ tí ń sin lọ ẹrú ń bẹ tí ń sẹ lọ ọ wà á gbọ́dọ̀ ti torí pé wọ́n ń sìn kó wá yìn tí ń sẹ kó ọyàn jẹ torí pé ọ̀nà ọgbẹ̀tọ̀ di lọ́la gbẹ̀ndà kìyàmù eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọmọ kan ń sàdéhùn fún yín ipò òun ò fi yín sí inú àwọn tó ń ràn lọ sí hajj lọ́dún yìí so iṣẹ́ wo ló ń ṣe ó ní yahoo yahoo ẹ má lọ ẹ má lọ tóró wa haramu náà fẹ́ fi yín yẹn o owó tó da ni ẹ máa fi lọ ṣiṣẹ́ hajj yàtọ̀ sówó haram. wọ́n ní sáà lè máa so nǹkan kọ́ ah tó bá yẹ bí kọ́kọ́rọ́ pé tẹ́ ẹ bá fẹ́ mu ẹ fi lọ́ọ́ mú bí tẹ́ ẹ bá fi sí. àmọ́ pé àsòrọ̀ pé oògùn kọjọ máa tà ẹ oògùn kó lè kọ́ máa paragàdì lójú kan náà tó bá wọlé ẹ oògùn pé ẹ kíní kan ojú ẹlẹ́gàn fọ́ ojú abínú ẹni fọ́ so gbogbo orí eléyìí islam ọ̀farama anabi sallallahu alayhi wa sallam ó fi hàn ánú àwọn adéṣe púpọ̀ ike gbogbo ẹni tó bá so nǹkan kọ́ tó so nǹkan rọ̀ tó gbé nǹkan kọ́ ó ti ṣẹbọ sọlọ nínú ṣẹbọ sọlọ lélẹ́yìn ẹ sì rí i pé ọ̀nbẹ́nu tó bà wá jẹ́ láfíríkà generally àti áfíríkà yorùbá àti áfíríkà haúsá fúlàní àti áfíríkà àwọn bíi chad àti áfíríkà àwọn míì náà lóríṣiríṣi àwọn bambara àwọn sawahili gbogbo àwọn ẹ̀yà tó wà láfíríkà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn nu wọn lọ bàjẹ́ à ń so nǹkan rọ à ń so nǹkan kọ́ kódà ẹlòmíì ọrùn ló gbé sí ẹ orú àwọn aláwùsá tí bá kànga nílẹ̀ yorùbá wa yóò so kọrùn wọn bọ̀ ọ́nù kànga ni wọn mọ̀ ṣiṣẹ́ olólè ah, kọrùn ah, wọn lè ṣiṣẹ́ nù ẹ dákun torí tọ́lọ̀ kò lè jẹ́ òṣìṣẹ́ wọ́n rí kinní kan ní apọ̀ kan nínú àwọn sàhábà wọ́n rí ìfúnpá lápá rẹ̀ wọ́n lélẹ̀ yìí ti jẹ́ wọ́n ní òun ní máa sọkọ iṣan tí máa kọ́lẹ̀ báyàn lápá ànábì ní ẹnzẹ́à jádanù nítorí pé látẹ̀sí ìdúkẹ́ ìlà wàhánàn kò ní sàlékún kankan fún ọjọ́ lẹ wọ́n iná lọ bá kiri àti fíkà máa tó bá sẹ́kù lára rẹ̀ tó bá fi kú òní sóríire láéláé ẹ dákun táwọn ẹni tó ga torí wọn ọba kún òkè àwa rárá ńkọ́ sàábẹ nìyẹn o ni wọn sọ pé tó bá ṣẹ́kù lára rẹ ò ní sórí láéláé bó wàá là wá àwọn akúrúntù tá a dé nígbẹ̀yìn ayé so sàṣeyàn ni ló sì lè bọ́ lọ́wọ́ à ń so nǹkan rọ̀ nísìn téèyàn bá fẹ́ tún ìmánì ẹ̀ sí tó sì fẹ́ kú lọ́nà tó jẹ́ pé insha allah insha allah àti wàlìjánà rẹ̀ ò ní ní kọ̀sẹ̀ nínú gbogbo ètò òṣòro ọlọ́kókó bẹ̀ lónìí gbogbo ètò òsokọ lọ mú kó ń bẹ lónìí aláàánú lọ́lọ́run aláàánú lọ́lọ́run Ọlọ́run fi sọ rẹ̀ sọ torí pé gbogbo ìdọ̀tí pàǹtí nǹkan sọ ẹ̀yẹn wà péjúwe ní wọ́n ní tá a bá ra ewúrẹ́ káàsì fẹ́ kéwúrẹ́ yọ sá lọ á gbalẹ̀ lé wa á wà á dà sínú pépà á wà á sun tíra á fi kọ́ lọ́rùn ẹ wo nǹkan mẹ́wọ́n pé torí tó bá jẹ lọ tó yọ padà wálé. ẹ irọ́ lásán ìdọ̀tí pàǹtì àbí kò tí ì bọ́ sọ́wọ́ ẹni tí ó jí gbé tí ń tẹ́ sókó ọlọ́run ó jí gbé lẹ́tí mẹ́sì ká àwọn arọ́ burúkú lásán tí ò wúlò torí délé yìí inshàlá òní ni kò ní dọ̀la gbogbo ìta ní lásòrò àjàkú ń lónìí ẹ̀ dáhùn inshàlá ọlọ́run bó sì ṣe rọrùn ẹ̀rì kẹ́ńbọ̀mí gan ọmọ odó ni wọ́n sọ̀rọ̀ tọ́ba tètè kọjá yọ fọ orí ẹ̀ ni tọ́lọ́mbà ni kò ṣe déédéé ìgbà tó já ìbòmí <laughs> ìgbálẹ̀ so ìbòmí àgbọ̀n ni gbégbó lè bá ọlẹ́ ọmọ apọ̀mí àgbọ̀n ni ó kà àwọn arọ burúkú lásán so mùsùlùmí àwa jàmá báńdà bíi ṣe islam ní káwa náà ṣe ṣé bá fẹ́ wà lìjánà so kì í ṣe pé àmọ́ àbọ̀ á ṣe sàǹsàn ni ilé ìjẹba wọn. tọ ẹ wọn ní tí wọn sọ pé aljama'atu rahma ilé ìlà ṣe ní bèrè ti parí wọn ní tí wọn bá sọ pé aljama'atu rahma kò yá wọn bẹ́ẹ̀ ni ẹ ṣọ̀kan ìkẹni ṣùgbọ́n tó bá pé ń tẹ́ gbà lérò ní kékeré dájà máa lẹ̀ oni rahma aaw kò sí anabi ọsọ rẹ anabi ọsọ rẹ pé àdìsí ń ga kọfẹ sẹrin lẹba àdéhìsì ń ga kò fẹsẹ̀ rin lẹ̀ bá ṣùgbọ́n lédè pé kájọ kan ìkẹ́ni là torí tí a bá ti pín wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum ẹ má ṣe fanfa kẹ ẹ má padà wá fìdí rẹmi kó di pàgbára yín yọ sọnù kásọ̀kan agbára ni tá a bá pín yẹlẹyẹlẹ ẹni tí ò tó wa mú ẹni ọmọ dènà wa sọ àmọ́ kò túmọ̀ sí pé jama tẹ dálẹ̀ rama ni o islam ọ̀fẹ́ ká pín yẹlẹyẹlẹ torí èmi ní jama báyìí wọn náà ní jama báyìí lẹ́yìn náà ní jama báyìí lẹ́yìn náà wọ́n sọ islam di bí ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù sẹ́wọ̀n kẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù nìsín ọ̀tọ̀ ní rìdíìmù ọ̀tọ̀ ní mọ́ńtè ọ̀tọ̀ sì ní wínà àbẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n jẹ́ wọ́n jẹ́ sèṣì wọlé ara wọn torí bí wọ́n ṣe ń kọrin bí yàtọ̀ sí bí wọ́n ṣe ń gbèrín bí àwọn eléyìí àwọn ọmọ ṣàdúrà àwọn ọmọ fẹsẹ̀ jalẹ̀ ni àwọn eléyìí àwọn ọmọ ara ni so wọn jẹ́ yálé ara wọn so táwọn náà bá ti pínra wa sí yẹlẹyẹlẹ ẹ rí i pé nísìnyí tásìkò sọ láti bá tó ẹni tó wà ní díìnì kan ó lè kó lè wọ díìnù àkóhun dé mọ́ṣáláṣí jama wọn so ẹ wàá sọ ìsìláàmù di bíi ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù so ìsìláàmù ọ̀farama kájọ kan ní ìsìláàmù ń pè wá lọ sídìí rẹ̀ islam ọgbà ká wa yẹlẹyẹlẹ inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yín ìjọ ẹyọkan àlùmọ ẹyọkan iná làlùmọ mùsùlùmí abẹ́lẹ́ kọ́lọ̀ ń fún wa ní péye nínú wa wa lọ láti máa nǹkan tá à ń bá ń wa o kó wa kú kó wa kú kó wa wa kó wa ní wa bihamdik. ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. abẹ́ ọlọ́run ọba kí ó jẹ́ kí eléyìí tá a gbọ́ ìkúsí wa láǹfààní láyé àti lọ́run abẹ́ ọlọ́run ọba kí ó bá san àwọn bàbá olùkọ́ anákó bá san wọ́n lẹ́sàn-án dáadáa.